ijó rẹ yẹn gbọ́dọ̀ ju tẹnìkan lọ. Let me see you dancing masa. máa fi jókòó ilé yẹn mọ́ra. ọlọ́run bàbá mi ọlágójú fẹ́ ṣe àṣepé inú ayé mi àti ilá rẹ̀. ọlọ́run alágbára. pọ̀ èmi òdodo èmi yóò fi omi kì í lò wí èmi yóò fi ṣé bó ṣe fẹ́ gbé ga nìyẹn alágbára láàrin ọ̀pọ̀ èmi òdodo èmi yóò fi ọlọ́run bó ṣe ọlágúnjú ọlọ́run bàbá bàbá àbí ara ga níbi tó wà yẹn worthy of our praise come on. Oh yeah, ta ló dàbí rẹ máa jó tiẹ̀ mọ́ mi máa wò yọ ta ló dàbí rẹ nínú gbogbo alágbára láyé ta ló dàbí rẹ olùwàpẹ́ ta ló dàbí rẹ ọlọ́run mọ̀ ṣe sókè mọ́ mi inú gbogbo alágbára láyé lálọ́dà mi rẹ̀ o. lọ́wọ́ fi yẹn sókè lálọ́dà mi rẹ̀. lọ báyìí. ó yá jẹ́ ká lọ. ká lọ yìí. jésù nú ayé lady evangelist akínyàdé ṣẹwẹlẹ jésù ẹ pàtẹ́wọ́ dáradára dáradára. dára. hallelujah lórúkọ olúwa gbogbo ẹ̀yin tẹ́ ń rẹ́rìn tẹ́ ń pàtẹ́wọ́ yìí gbogbo ìgbà tí ẹ bá rí àwọn ọmọ yín ẹ ní bú sẹ́kún in the name of jesus. Uh, uh fẹ́ kí ọlọ́run láàárọ̀ ìfúnre ọ̀fẹ́ yìí lẹ́ẹ̀kan sí. Ah, I want to celebrate grace in the house. We have our grandpa in the house, Prophet Samuel Kaode Abiara. Baba, I celebrate you. Ṣàtẹ̀wọ́ lẹ́ ń pa yìí. Wọ́n èèwọ̀ èyí yìí lórí pàtí yìí lẹ́ẹ̀kan. Amen. Baba olùgbàlejò wà ń bí àti mọ́mì want to say I love you sir ma lórúkọ olúwa ẹ pẹ́ fún mi o bàbá kan mú wà ń bí àti mọ̀mọ́ lórúkọ olúwa ọjọ́ yìí yóò dálẹ̀ and all our fathers in the house iná ìkò ní ikú nínú yín lórúkọ jésù amen oh. aló ní ìyanu talẹ́ ẹ jẹ́ ju ẹ̀fẹ́ mi kẹ́ ẹ mọ́ bá ti lọ hallelujah ẹ sáré kúrò ń bẹ̀ yẹn sọ fún èèyàn mẹ́ta pé ìwọ ni ẹlẹ́rìí ìyanu mi alẹ́ yìí o ìwọ ni ẹlẹ́rìí ìyanu mi alẹ́ yìí ìwọ ni ẹlẹ́rìí ìyanu mi alẹ́ yìí hallelujah ẹgbẹ́ ọwọ́ yẹn sókè kó kọjá orí bó bá ti ń gbóhùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ti já nǹkan gbà ẹgbẹ́ ọwọ́ yẹn sókè kó kọjá orí ká pariwo pé ìwọ tó fẹ́ wàhálà ó máa sìn ẹ mọ orin ẹ mọ̀mọ́ olúwa o ìwọ tó ṣọ́ wa nínú ìdánwò ẹ pariwo mímọ́ ẹlẹ́yin yóò máa ṣe o bàbá ìwọ máa ṣe. ní ọlọ́run mi ẹ sọ̀rọ̀ sókè bàbá ìwọ náà. máa sìn títí. Mímọ́ lógo ọlọ́rẹ̀. Bí èèyàn ò bá lọ́lọ́run mi ẹyọ kan tó ní ó yẹ kó di yín mọ́ ni. Èmi ò lọ́nà mi ẹyọ kan tí mo mọ̀ rí. Ẹgbọ́n tí orin CAC kan wí. Àwa lọ sí àfikún tí a fi wúrà kọ ẹ lọ ògo fọ́lọ́run àlelu. ìbẹ̀rù ọba gbọ́ nínú ẹ̀wọ́ lára ògo fọ́lọ́run. àwọn ọmọ ọlọ́run tó wà bí ó sọ̀rọ̀ pé àwọn ọmọ sọlá tí máa mú sáyọ̀ pé ọ̀nà iye wá sí ọkàn wa ṣàfẹ́rí ẹ̀. ní bó ṣe àwòrán yọ fi ọba. ẹ gbọ́wọ́ sókè pariwo ògo ògo ẹ kígbe ògo ẹ pariwo ògo hallelujah. mighty God, you know, be Manuel. You be God, you know, be Manuel. El eh, Shaddai God, you be God. Hey, eh, you be God. Way. Eh. You be God. You know, be Manuel. ìdíje ni orin tí màá kọ a sì ní dúró dè ọ́ èyí tó o bá ti mọ̀ máa kùn tẹ̀lé wa gbogbo ẹ̀ yóò já sí ìyanu ṣé amen ṣó ti yá ṣó ti yá èmi yóò yìn ọ́ èmi yóò yìn ọ́ oore tó ṣe láyé mi pọ̀ èmi yóò yìn ọ́ èyí tó ṣe lóore èmi yóò yìn ọ́ orí tó ṣe láyé mi pọ̀ èmi yóò rí ọ. má wà nínú àwọn tí ó wòran lálẹ́ yìí. yóò yìn ọlọ́run èmi yóò ṣọpẹ́ o orí tó ṣe láyé mi pọ̀ èmi yóò gbé ọwọ́ yìí sókè báyìí ni. èmi yóò yìn mọ́ orin tó ṣe láyé mi èmi yóò yìn yọ́. nọmba two. ọlọ́pàá ọjọ́. ìwọ ló yẹ lásìkò òjò. olúwa ìwọ ló yẹ. Bàbá àgbà arúgbó ọjọ́ ẹ̀. Ìwọ ló olùgbàlà orúkọ òtítì láéláé. bíyà nọmba tírì ẹ bá mi gbẹgẹ ẹ bá mi gbẹgẹ ẹ bá mi gbẹgẹ ẹ bá mi gbẹ Jésù yìí ga ọba ọba. ẹ̀yin tẹ́ wà wájú ẹ̀ sí bí ìlànà àwọn tó wà wájú à ń gbé ọwọ́ wa sókè báyìí mi gbẹ̀gẹ̀ bá mi gbẹ̀gẹ̀ bá mi gbẹ̀gà. Ẹ bá ń pe Jésù ìka ọmọ àwọn ọba o. Bóyá kájọ gbé ká kájọ gbé ká kájọ gbé kájọ gbé kájọ gbé Jésù ìka ọmọ àwọn ọba. jésù ìgbà tí mo rò iṣẹ́ rẹ ó jọ mí lójú ẹ̀yin wo lẹ rí ìyanu rí ẹkẹ aleluya ẹ̀yin wo lẹ ń lọlé pẹ̀lú ìyanu ẹ̀yin olúwa lọ́gbọ́ ìgbà tí mo rò iṣẹ́ rẹ láyé rí jésù ìgbà tí mo rò iṣẹ́ rẹ ó jọ mí lójú tẹ ní akáṣìfẹ mú jáde aṣọ tẹ fi borò ẹtù báyìí a máa jù sókè yín ọ̀dọ́ tó wà ń bẹ̀ ẹ́ gbéra nípa tá a bá kọrin yẹn pẹ̀lú ariwo hallelujah ṣó ti yá ẹ torí náà àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ Olódùmarè adúpẹ́ adúpẹ́ kò sí àwọn ọ̀dọ́ ń bẹ̀ yẹn. nítorí tí o bá fojú lé. Èmi ní tí o bá fojú. Ẹ̀ tó ń báyọ̀ sọ̀rọ̀ kan, action ara ti ẹ̀ kan ò tó nǹkan pariwo sí létí pé mo fara wé mi o mo fara wé mi o mo fara wé mi o mo fara wé mi o torí mo rí tí o bá fojú lé. èmi rí tí o bá fojú. ẹ jẹ́ báyìí hallelujah ògo ni fún bàbá. ṣe kọ́ ẹ gbọ́ bí mo ṣe kọ́ mo ní hallelujah mo ní fún bàbá kan fìjọ ìlú ní ọlọ́run wa aláyé ní àpótí ẹ̀ hallelujah o mo ní fún bàbá. ẹ ẹ ó gbà ẹ̀rí pórí dùn kan kò sẹ́ni tó kọrin lójú ẹ̀ tó borí kan ó lẹ́yìn náà kọ sí i ṣó ti yá aleluya ògo ni fún bàbá kàfíjọ ìlú yín ọlọ́run wa aláyé yín ọkọ ti yá aleluya ògo ni fún bàbá kàfíjọ ìlú yín ọlọ́run wa aleluya ẹ wá gbé ọwọ́ ògo sókè báyìí ẹni ọwọ́ ẹ bá lọlẹ̀ kó lẹ́gbẹ̀ẹ́ àjọ máa ṣe ògo ee òbó ẹ̀dínkù kùmí ọ̀ṣẹ́ ń ké hallelujah hallelujah hallelujah hallelujah sọ lórí ayé olódùmarè ọba ẹni tó gbọ́ wa rọ hallelujah ẹ̀ka hallelujah ẹ̀ka hallelujah sí o ọlọ́run alákòjú ọlọ́run abíara o òjò ìrọ̀ gbígbóná ẹ̀ka hallelujah sí o hallelujah hallelujah hallelujah àwọn tó sọ̀rọ̀ wọn máa rí ògo wọn lò lọ́dún yìí hallelujah ẹ kalẹ̀ lúwọ́ sọlọ́dúnmáre ọba olórí ayé alásìlẹ́yìn ọmọ hallelujah hallelujah hallelujah hallelujah now ṣàkóso bíríbírí bírí ọkọ mi o. ó di mélòó ó di mẹ́fà ó yí bíríbíríbírí ọkọ mi o ó yí bíríbíríbírí ọkọ mi o nínú wa lóṣù yìí o ó ti yí bírí ẹ̀yin náà ṣe báyìí ó ti yí bírí. ṣé mo fẹ́ máa kéde yé onírẹ̀wà ó ti di bárakú àwa iṣẹ́ tàbí wọn sí gbogbo ẹ̀dá nìyẹn àwọn akéde jésù yìí gangan ni ní ìṣọ̀wá. kò sójú sí rárá títí ayé wa làwọn ṣe yẹn amen. ẹjẹ́ ìjọkọ̀ lóye ẹjẹ́ ìjọkọ̀ kíákíákíá sọ pé ẹ mi dúpẹ́ ọlọ́pàá. lè dúpẹ́ ìyẹ́ ṣayé wá. àwọn ọlọ́gbà sọ̀rọ̀ ẹni ò lẹ́dùn ṣó ti aṣẹ́wẹ́ lẹ́sọ̀pẹ́ o ṣọ̀pẹ́ ẹ sọ̀rọ̀ ó ṣọpẹ́ o ó ṣọpẹ́ ó ṣọpẹ́ o ó ṣọpẹ́ ó ṣọpẹ́ o ó ṣọpẹ́ ó ṣọpẹ́ o ó ṣọpẹ́ ẹgbẹ́ ọwọ́ yẹn sókè kó kọjá orí ẹ̀yin ni Olúwa. ṣe tó. ẹ ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́. ṣé torí bẹ́ẹ̀ ṣe jẹ́. ẹ ṣe tó bẹ́ẹ̀ ṣe tó. ṣé torí bẹ́ẹ̀ ṣe jẹ́. ẹ ṣe tó bẹ́ẹ̀ ṣe tó ṣé torí bẹ́ẹ̀ ṣe tó ẹ ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ṣé torí bẹ́ẹ̀ ṣe tó lẹ jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ torí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ ṣètò bẹ́ẹ̀ ṣètò ẹlòmíì mú ẹnu kó lé ó dẹ̀ débì kó dẹ̀ sọ ìwúlò rẹ̀ nù ó yá ṣètòrí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ ṣètò bẹ́ẹ̀ ṣètò ṣètòrí bẹ́ẹ̀ ṣètò ẹ ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ṣètòrí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ ṣètò bẹ́ẹ̀ ṣètò ṣé torí bẹ́ẹ̀ ṣe tó àwọn tó lu nǹkan yẹn òun lẹ ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ èrò ẹ wò mí o ṣẹ́jú márùn sí èrò ẹ wò mí o tó bá ti rí pé ń tó wà lẹ́gbẹ̀ẹ́ kò rẹ́nu sọ̀rọ̀ ó sọ fún ẹ pé níbi kankan lọ ń tòun wàá kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ ni o wàá sọ báyìí èrò ẹ wò mí o wò mí o mo lọ́lọ́run tó ga èrò ẹ wò mí o sọ pé kó wò mí mo lọ́lọ́run tó ga èrò ẹ wò mí o èrò ẹ wò mí o ẹ máa wò mo lọ́lọ́run tó lé èrò ẹ wò mí o ọmọ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mọ́. òṣè yìí ó gbé ga. ẹgbẹ́ owó yẹn sókè kó kọjá orí yín. gbogbo yín lọ́rọ̀ òṣè yìí ó gbé ga. ọlọ́run orí òkè yóò. ọlọ́run orí òkè yóò. ọlọ́run orí òkè yóò. ẹlẹ́kọ̀ọ́ ṣe mọ́. engineer do something about this matter òní ká ṣe mọ́. òní ká ṣe mọ́. a ó jọ ṣàmọ̀tó. òní ká ṣe mọ́. a ó dẹjọ ṣàmọ̀tó. òní ká gbogbo wa lájọ ṣàmọ̀tó. ọ̀la tó dáa. hello hello hello mo mọ̀ pé o wá má wulẹ̀ try láti ta bánà mo ti rí so má ta mo rí amen ẹ̀yin ọ̀dọ́ tẹ níbi tẹ̀ ń lọ ẹ̀yin ni orin yìí wà fún ìṣẹ́jú kan ni màá fi kọ́ ohun tá a ṣe lánàá mo fẹ́ ká ṣe ẹ tún connect ohun tí mo mọ̀ ni pé bí èèyàn bá gbìn kì that is one thing about God wàá gbìn ni wàá ká tí n bá ti kọrin yẹn usher please station yourself now ìwọ tó mọ̀ pé o ní ọ̀la o níbi tó ń lọ bí ayé mi ò bá mú òórùn kan jáde wọn ò ní túlé kàn mí mo wí lórúkọ olúwa pẹ̀lú ìtẹríba lábẹ́ àwọn ìpè tó wà lórí òkè yìí pé ẹni tó rí ẹnu sàmì yìí ayé rẹ ní ọdún yìí yóò mú òórùn tó dùn jáde. name of Jesus bẹ́ẹ̀mi náà ṣe mọ̀ ṣe nu ọjọ́ hundred naira ọjọ́ fifteen naira tán bá ti ní àṣẹ máa ṣe ìwọ náà ṣe gbogbo èyí tó fi ra dátà lánàá àbọ̀ ẹ̀dá ní ìsìtí ọkàn ẹ ló fi ń wò kò sí wọn sì rán ẹ tí n bá ti kọ orin yìí ẹ̀yin tẹ́ mọ̀ pé wáyé wá ṣe nǹkan ni ẹ mú ọ̀rẹ́ tó dáa lápò yín ẹ jù ú lẹ̀ ayé kan tí mo wá Olúbùkọ́lá mo máa ní ipa tó dáa hallelujah ó ní ti wáyé mọ̀ nípa èmi ti wáyé mọ̀ nípa bọ́jọ́ bọ́ra nípa mo ti wáyé mọ̀ nípa rere. kò pọ́sibù kó jẹ́ gbogbo èèyàn tọ́lá wa kan la máa jẹ́ káwọn náà àwọn kan ló máa máa fọ́ ó ti bó mọ̀ ní pé èmi àtàwọn ọmọ tèmi ò ní ṣẹ́rú generation are we ready? ẹ̀yin mọ̀mọ́ ẹ mú ọ̀rẹ́ yẹn dání fún àwọn ọmọ yín ẹ dárúkọ wọn dọ́kẹ́ láti fábùkọ́lá ṣẹ̀rí ẹ̀ ní ìpaláyé ṣó ti yá are we ready ṣẹ́rí wo má farawé o má farawé bóyá mo máa ṣe ń tẹ̀ ló ti ń ṣe yẹn ìṣẹ́jú kan báyìí sìn àjọ kúrò má kúrò ń bí sí ṣó ti yá orí yẹn wà nù cd tèmi tọ́pẹ́ àwọn tó bá láìkì mi máa rà á ojú ni ọmọ ọmọ ìbíwọ náà ta nǹkan tá à ní bọ́ra ìwọ wàhálà òsì ó yá jàre ṣó ti yá má pariwo má jẹ́lu wọn pariwo gbogbo nǹkan ni mo mọ́jú sí. Si kò sí nǹkan lè fi lọ́ọ́ gàgẹ́ kẹ́ẹ̀nẹ̀ mọ ìwọ náà kiri tiẹ̀ mọ̀ sọ pé kẹ́ẹ̀nẹ̀ nu kò sí ẹ̀ gbogbo ẹ̀yin kámẹ́rà tá a fìwé pè mú ọ̀rẹ́ jáde lápò ẹ̀ wọn náà wà á dé stage mi kan tó máa fi fóònù ìyá ó kiri gẹ́gẹ́ yá máa rìkọ́ọ̀dù ni kò ní í sán bí ọ̀rẹ́ yá máa rìkọ́ọ̀dù náà ṣó ti yá mo wáyé mọ nípa èmi ti wáyé mọ nípa bó bára ẹ lọ́wọ́ méjì sí yóò dà fún ìmọ̀dá èmi ti wáyé ọmọ nípa rere ta ló máa nípa o. ó yẹ ká nípa ẹ̀pá ní méjì méjì sí èèyàn ṣàìbò lẹ́wà ẹgbẹ́ kẹyẹ dání alẹ́ máa bẹ̀rẹ̀ bẹ́yẹn nọmba fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe túláàsì ayé tí mo wà máa mẹ́kì ẹ̀ ni ẹ máa pàtẹ́wọ̀ ìrìgbà dẹ́wà nù sọjí ó ku ìgbà méjì ha mo ti wáyé mọ̀ nípa ègún ilé wa padà lẹ́yìn mi ó dá wọn padà lórí mo ti wáyé mọ̀ nípa ègún ilé ọkọ padà lẹ́yìn mi mo ti wáyé mọ̀ nípa lọ́dún eléyìí ọjọ́ máa wọ Amẹ́ríkà ni torí wọ́n jọ mọ́ra nípa. ẹ sọ̀rọ̀ bá ẹ sọ̀rọ̀. bójú bá rọ̀ ọ́ láyé mi o. mo ní tọ́lá bọ̀dá ò sọ̀rọ̀ fóònù ló ń dì mú. bójú bá rọ̀ se orin alẹ́ àná yẹn àbó ti rántí ni ó gbàgbé nǹkan jù ta ló rántí amen ẹ jẹ́ yà yẹn kí n kúrò ń lórúkọ olúwa ohun tí ẹ fi ọrọ yìí tí ẹ fi sùn yìí ọlọ́run orí òkè yìí yóò dá yín lóhùn ayé kan tẹ́ ẹ wá ẹ máa nípa in the name of Jesus wọ́n fi ọwọ́ agbára rẹ̀ o fàmí débi mo fẹ́. ẹ̀yin wo lẹ rántí ẹ mú ọwọ́ ẹnìkan ẹ gbé sókè mo ti fẹ́ kúrò níbí ẹ mú ọwọ́ ẹ bọ́wọ́ ẹ bá ti lọlẹ̀ wrong partner ni. olúwa olúwa mi ọlọ́run ọlọ́run mi ó wọ́n fi ọwọ́ agbára rẹ̀ ó fà débi mo fẹ́ dé olúwa mi. sọ̀rọ̀ náà ni ẹ máa wò ó kò ní sọ̀rọ̀. ọlọ́run eh, ọlọ́run mi. wá fi ọwọ́ agbára rẹ o olúwa fàmí débi mo fẹ́ dé. àánú ló gbé abíára ga àìsíkúrì bọ́ìrà ni hmm. àánú ló gbé ọlágúnjú ga sàlátù ọjọ́ yẹn àánú ló gbé oyè dépò ga ọmọ ẹni tí ò jẹ́ nǹkan kan ọlọ́run ọlọ́gunjú wọ́n fi ọwọ́ agbára rẹ̀ o olúwa fàmí débi mo ẹ̀yin tẹ níbi lọ ẹ pariwo sí ọlọ́run pé. olúwa olúwa olúwa olúwa o. lẹ̀ pé gbẹ́nu gbẹ́nu gbẹ́nu gbẹ́nu wọ́n fi ọwọ́ agbára rẹ̀ o olúwa bàmí débi mo fẹ́. bá ọ̀rẹ́ ní bánà ọjọ́ ọ̀la kì í yá olúwa ọ̀rọ̀ alábàárà àyànmọ́ sí mi ẹni tá mo yí ohun tí mo mọ̀ ṣe tí ó ra ọ̀pọ̀ ọjà ayé mi ní ọ̀wọ́n ọlọ́run ọbẹ̀ ọ̀rà o wọ́n fi ọwọ́ agbára rẹ̀ o lọ́dún eléyìí fàmí débi mo ẹ̀yin tẹ́ níbi lọ ẹ pariwo sí ọlọ́run pé. olúwa olúwa olúwa olúwa jàre gbọ́. ọlọ́run ọlọ́run mi. ó sì pọ́kẹ́ẹ̀tì àpò kọ́ sápò bẹ́ẹ̀ kọ́ wọn ló kó wa wá bí. ọwọ́ agbára rẹ̀ o. ayé ayé fàmí débi mo fẹ́ ti kọjá níwájú mi wọ́n pọn mi tí wọ́n dọ̀dọ̀rú fún mi ọlọ́run ọlọ́wọ́ àtúntò dìde wọ́n tún ọ̀dọ̀ ayé mi ṣe lọ́dún eléyìí wọ́n fi ọwọ́ agbára rẹ̀ o alágbára fàmí dẹ́mi èyí tẹ́ níbí lọ ní ká sọ̀rọ̀ olúwa olúwa. fà ọ́ bó bá fà wọ́n ju ọlẹ̀ lọ́nà ni. ọlọ́run ọlọ́run mi. wá fi ọwọ́ agbára rẹ o. ọwọ́ agbára rẹ o. àmì ilé mi mo fẹ́ dé. kí n má ṣerú ẹgbẹ́ mi kankan. kí n má pè mí rán níṣẹ́ fọwọ́ agbára mú mi já gbangba o twenty twenty one ẹ̀fà mi débi mo ó ní òmò mọ tí mo ṣe ẹ pariwo kí ọlọ́run pé. olúwa olúwa mi. olúwa olúwa jọ̀wọ́ wá. ọlọ́run ọlọ́run mi. fi ọwọ́ agbára. wá fi ọwọ́ agbára rẹ o. sóhun tẹ́ lè ṣe generation yìí lẹ àtẹ́wọ́ ń pípa ó mọ̀ pé tó bá ṣe ti jó àlejò tó dárọ̀ la bàbá kò sóhun tá a lè ṣe bàbá kò sóhun tá a lè ṣe ẹ wọnú ayé mi o kẹwọn fàyè mi dára rere ẹ má bá mi o. kò sóhun tá a lè ṣe ọlọ́run bàbá kò sóhun tá a lè ṣe ṣàtẹ̀wọ́lẹ̀ pa. wọnú ayé mi o. mẹ́ta. ọlọ́run abẹ́rẹ́ kò sóhun tó lè ṣe èyí tẹ́ gbàgbọ́ ni. ọlọ́run ọlọ́kùnjú kò sọ̀rọ̀ tó lè sọ. àní wọnú ayé mi o mo tún fi mí ṣe wọ́ndà faraye. ẹ pariwo bàbá mi o. Ah! Eh. Ah, bàbá kò sóhun tẹ́ Mercy Jesus Festival ní London lọ́dọ̀ bàbá abíára I was like báyé báyé èèyàn láàárọ̀ kò tó bíi kí ó rí ìgbà ẹ̀ lò dálẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ rí ìgbà yìí lò dálẹ́ ohun mi kí n kọrin ká máa jó ká máa bẹ̀ but I don't know why tó fi jẹ́ bó ṣe wá nìyí àwọn tó bá dẹ̀ gbàgbọ́ wọn rí tiwọn ṣe ń bẹ̀ and I look at myself pé ọlọ́run àṣetọ́ bá pín àmọ́ kan ẹni tó bá dúró náà wọ́n á pé ó máa kàn yín lóru yìí in the name of Jesus ibẹ̀ ni mo ti kọrin yẹn nírọ̀lẹ́ bàbá mi ọlọ́run mi bàbá mi ọlọ́run mi ẹ ràn mí lọ́wọ́ kí n lè rògo lọ ẹnìkan gbé ọwọ́ sókè á bàbá mi. ló. àwọn èèyàn dẹ̀ máa sọ lójú èèyàn pé lálá tó lọ sókè wọn nílẹ̀ ló ń bọ̀ wọ́n sọ wá ní ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́rọ ló fi jẹ èyí tí òwe yìí ò ní ṣiṣẹ́ fún àwa alájọ ní orin yìí ẹ bí ìgbà tó jẹ́ pé ibẹ̀ ni ìṣẹ́gun wà. ẹ ràn mí lọ́wọ́ kí n lọ́rọ̀ gòlò ẹ parí. lágbára fi agbára gbọ́hùn lẹ́nu wọn ẹ̀yin tí wọn ò ní rí ohùn gbà lẹ́nu yín a máa kọrin ẹlẹ́ẹ̀kan sí ẹ̀yin ọ̀dọ́ ọkùnrin tó wà ń bí ẹ pariwo bí ìgbà tó jẹ́ pé ẹ ní sálárì tẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀yin ọ̀dọ́ obìnrin you can be a female and you can, you can still feel a male kò sí nǹkan tó jẹ́ tuntun ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ ràn mí lọ́wọ́ kí n lè rògbòlò dálẹ́ ẹ pariwo bàbá mi o bàbá mi ọlọ́run mi bàbá mi ọlọ́run mi èrò mi lọ́wọ́ kí rògbòlò. àbí torí pé orí pẹpẹ ìkún fún àwọn wòlíì ni ló ṣe ń rí báyìí lóru yìí ẹ má fi ṣàwàdà tó bá ṣe ti jó ni ẹ mọ̀ pé ó kọ ló máa rẹ̀ ṣùgbọ́n mi mọ̀ pé ó ní ìkọ̀kan tó lọ́n fẹ́ fà jáde ń bì ha ràn mí lọ́wọ́ kí n lè rògòlò dàlá o bàbá mi o. bàbá mi. bàbá mi. ọlọ́run mi. yéé. bàbá mi. ọlọ́run mi mi. ẹ ràn mí lọ́wọ́ kí n rògòlò. àwọn èèyàn kan ní àárọ̀ àtọ̀sán lórí tó ń yọ̀ wọ́n ló ní yẹ̀yẹ́ ìṣó ti rálẹ̀ ẹ̀yin tẹ́ máa rí alẹ́ lò ni mò ń sọ̀rọ̀ tẹ́ máa rí lò láàárọ̀ di alẹ́ Oku kù ìgbà kan tí mo fẹ́ kọ́ ó kù ìgbà kan ẹ connect mọ́ olúwa èyí tí mo gbé wáyé yìí àlòdalẹ́ ni ẹ ràn mí lọ́wọ́ kí n lè rògòlò dalẹ́ o bàbá mi o. mi ọlọ́run mi ọlọ́run mi bàbá mi bàbá mi ọlọ́run mi ẹ lọ́wọ́ wọ́n kí lọ́gọ̀nà. ó ṣe mí bí kí n kan ẹyọ kan sí jẹ́ kí n kọ́ bẹ́ẹ̀ jẹ́ ń wo aago lèmi náà ń wo mo dẹ̀ ń wẹ̀yìn bẹ́ẹ̀ jẹ́ ń wo ni mò ń wo mi mọ tó fi rí báyìí láàárọ̀ yìí I don't know ó dẹ̀ lè jẹ́ torí èèyàn kan ṣoṣo oníyẹn Ọlọ́run ló fún mi ẹnu mi gbà mo lè sọ pé àwọn ìyanu kan wà tí ò ṣe dispute gbogbo èèyàn mọ̀ pé ọwọ́ Ọlọ́run ló ṣe é láàárọ̀ yẹn nítorí ẹnu sàmì irú ìyanu yẹn ọlọ́run yóò gbélé yín lọ́wọ́ kẹ́ tó kúrò. I'm not joking and I'm not saying this for you to say amen. Èmi ò ṣe wòlíì o ṣùgbọ́n ọmọ wòlíì ni mí. Amen. Bọ́lọ́run bá tiẹ̀ gbàdúrà mi yóò ro àwọn òpè yìí yóò sì dáhùn àdúrà yìí láàárọ̀ yìí. In the name of Jesus. Mo sọ pé èmi ni tó ń jẹ́ èmi ni fún mi ní ìyanu tí yóò fi hàn pé ìwọ ni ṣẹlẹ̀ kọ́ bẹ́ẹ̀ à ah, èmi ni tó yẹ èmi ni o ọlọ́run fún mi ní ìyanu tí yóò fi hàn. bọ̀dá tí ń fi fóònù ṣe èyí àánú ẹ̀ ò sì ṣe mí bẹ́ẹ̀ fóònù ọwọ́ rẹ̀ yìí náà kì í ṣe tuntun ló rà á ọ̀tọ̀ níbi tó ti ra fóònù ọ̀tọ̀ níbi tó ti ra bátìrì kéèsì rẹ̀ ó ṣe ń di ẹni àbí iná ń kọrin àdúrà lọ́wọ́ ní yìnyín báyìí àánú ẹ̀ ò ṣe mí ẹ̀yin tẹ́ mọ tẹ́ wá ṣe ni ẹ gbé ọwọ́ yín sókè nígbà tí àná bímọ gbogbo èèyàn mọ̀ pé ọlọ́run ló ṣe é torí àsìkò ọ̀nà ti lọ kì í ṣe tó yẹ kó bímọ irú àwọn ìyanu gbà kan ṣubú bẹ́ẹ̀ ni mò ń sọ èmi ni ó tó ń jẹ́ èmi ni ọlọ́run fún mi ní ìyanu tí yóò fi hàn pé ìwọ ni ẹ pariwo sí ọlọ́run wa ọlọ́run tó ń jẹ́ èmi ni ó fún mi ní ìyanu tí ó fi hàn pé ìwọ ni rẹ o ta ni ó bí ọ bàbá o gbogbo ojú bó gbọ̀nà burúkú mi ta ni ó bí ọ léèrè bàbá dojúkọ wá lọ́rọ̀ ní kó ṣe wá lóore pàtàkì ẹ fún wa ní ìyanu kan tí ó fi hàn pé ẹ̀yin ni èmi ni ó. Ah! ọ̀dà tí mo wọ̀ yí wọ́n dẹ̀ serious oh God yóò dá yín lò tó bá kọ́lé fún wa ọlọ́run ta ni ó bí ọ gan tó bá ra mọ́tò tó dáa fún wa ta ni ó bí ọ léèrè o tó bá gbé wa kúrò láàrin àwọn ènìyàn lásán tó dà wá pọ̀ mọ́ àwọn olóríire ọlọ́run ta ni obì ó kábíyèsí lóko rẹ̀ bójú wọlé lórí òkè àánú ṣìkú lóru òní o ẹ wá fún wa ní ìyanu tí ó fi hàn pé ìwọ ni ẹ pariwo sí ọlọ́run pé èmi ni tó jẹ́ èmi ni o fún mi ní ìyanu o tí ó fi hàn pé ìwọ ni. mo kàn fẹ́ kẹ́ fi inú rò kí ni ọlọ́run lè fún yín táwọn èèyàn máa jiyàn tó máa máa fura pé ẹ fura sí lágbájá o òun náà ti dọ́gbọ́n sí i àwọn ìyanu yẹn ni kẹ́ ẹ máa connect mọ́ i'm not joking and i'm not here as a prophetess no bó ṣe wá sọ́kàn mi ni mo ṣe ń ṣe lóru yìí èmi ni èmi ni ọlọ́run ti ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni létí odò Jọ́dánì láyé Èlíṣà táyé ti múra láti fi ṣe yẹ̀yẹ́ àwọn ọmọ wòlíì ti dúró wọ́n fẹ́ fi ṣẹlẹ̀ yá ó pariwo ó pariwo níbo ni Ọlọ́run Èlíjà wà o dandan ní ìpín sí méjì Èlíṣà kọjá ní yangbẹ ilẹ̀ àwọn tó bá fi ṣẹlẹ̀ yá tẹ́lẹ̀ wọ́n tẹríba níwájú ẹ̀ o Ọlọ́run wá fún mi ní ìyanu kan tí ó fi hàn pé ìwọ ni èmi ni ó. èmi ni ah! tó jẹ́ èmi ni eh! fún mi ní ìyanu o tí ó fi hàn pé ìwọ ni. ẹ ti gbàgbọ́ pé ó ṣe fún jẹ́pítà láyé ọjọ́ ọjọ́ yẹn jẹ́pítà tí wọ́n lé kúrò nílé tán sọ pọ̀ máa lè ní ó wá jáde ó lọ jókòó sáàrin àwọn ènìyàn lásán ogun wá dé sí ilé Ísírẹ́lì gbogbo wọn wá Jẹ́pútà lọ wọ́n ní Jẹ́pútà máa bọ̀ wá máa ṣe olórí wa ó ní ṣe ẹgbà kí n ṣe olórí yín wọ́n ní máa jẹ́ olórí wa lọ wọ́n ní a fi Ọlọ́run búra fún ọ a tún fi Ọlọ́run búra pé láì ìwọ ló ṣe olórí wa o gbogbo ẹ̀yin tí ayé kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ lórúkọ Jésù ni mo sọ wọ́n máa padà wá kí Ọlọ́run láyé rẹ torí Ọlọ́run tí mo mọ̀ yìí ọba tí kì í dojú tì ní ni sọ pé kó bá ẹ wá ìyanu kan tí ó fi hàn pé òun ni ẹ pariwo sí Ọlọ́run wa pé èmi ni èmi ni tó jẹ́ èmi ni fún mi ní ìyanu tí ó fi hàn ẹ jẹ́ kọ́ lẹ́ẹ̀kan sí pẹ̀lú ariwo ńlá ó yá ó yá ó yá ó yá èmi ni ó jẹ́ èmi ni ẹ fún mi ní ìyanu tí ó fi hàn pé ìwọ ni. God bless you. ẹ pàtẹ́wọ́ fún Jésù dáradára dáradára dáradára amen à ń dé koríta tó ní agbára báyìí. we are getting to a point. ẹ gbọ́ eléyìí listen to this. gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ló kàn lórí ẹ náwó sókè. everyone that know it is their time raise up your hand. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ló kàn. you know it is your time. gbogbo ẹni bá ṣàmì kan tó ní agbára lórí. it is a powerful amen. pẹ̀lú ìfàmìwòye àti májẹ̀mú tó wà lórí òkè yìí. the anointing on the altar. májẹ̀mú tó máa jẹ́ kó kàn ọ́ lórúkọ olúwa àmì kan ni àánú ìpè máa yọ̀ọ̀dá ẹ̀. amen ẹ sọ pé èmi ló kàn. èmi ló kàn. ẹ ṣe àmì kan lé lórí gbogbo ènìyàn. ṣe kìíyà amen. amen. amen. ha ẹ sọ pé ha. say ha. ẹ jẹ́ ń pe ẹ jẹ́ ń pe ọmọ. Let me call the son. Kí wọ́n wá fi bàbá wọn wá. To show his father. Ikọ̀ Elédùmarè. He's a prophet of the Almighty. Ìlú jẹ́ Ọlọ́run ẹnu ọlọ́run bàbá mose ọmọ ọlágúnjú ẹni tí ògo rẹ̀ máa tayọ kí aleluya ẹni tí ò ní má lè ayé mọ́ kí aleluya ẹni tí ẹ̀rín máa já sí ọ̀rọ̀ rẹ̀ máa sọ pé aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya o lè fò sókè báyé rẹ̀ ṣe máa fò tó tó aleluya máa ké máa ké aleluya máa ké máa ké aleluya máa ké aleluya aleluya aleluya aleluya sọ pé bàbá ò ṣe o bàbá ò ṣe o ṣe o jésù ayérayé ò ṣe o ọba àgbà ò ṣe o amen. amen gbólóhùn kan ni màá sọ kí n tó pe bàbá. I'm going to say one word before you call me Papa. gbólóhùn àkọ́kọ́ ni pé. and the first one is this. mọ ẹni tó fara kàn káyé rẹ fi dá. and know the person that you have touched and your life changed." má sì jùlẹ̀ láéláé. and don't leave that person for life. má sọ di ọ̀tá rẹ. don't turn him to your enemy. kí odò rẹ lè sàn. so that your river will flow. jákèjádò ayé. throughout the whole world. bíbélì wí pé. the bible says. ẹnikẹ́ni tó bá fi ibi san ire. never pay evil with gold for good. ibi kì yóò kúrò. that evil will never depart from you. nínú ilé láéláé forever. Mú yẹn dání o. that one má gba sọ lára àgbà. don't take clothes from the head. kọlọ gòkè kò sókè. and you say you want to go to the top you are not going nowhere. má gba sọ lára ẹni má gba sọ lára àyà rẹ má gba sọ lára bàbá ẹ. don't take clothes from your father or your mother. òǹbí ni kò wá tó ń wo ni láyé. and that he brought you to this world is not to take care of you. òǹbí ni kò tó ń wo ni láyé. he that brought you is not enough to even take care of you. ẹni owó èèyàn ló ṣe é. is he that take care of you is ẹni obìnrin ti gbé ìdí ó ti sá lọ. and he that brought you as well. má gbàgbé ẹni tó tọ́jú rẹ. don't forget about the person that who sent you to school. má gbàgbé ẹni tí ò jẹ́ kí o kú nígbà tí ò ṣe ẹnìkan má gbàgbé ẹni aràn sí ọ ó lè jù lọ ní ọ̀nà ọgọ́rùn-ún má fi aṣọ rẹ̀ wọlé ń ṣètù kan màá pé tí ọba dìde lákòókò yẹn ikú lọ máa dẹ fúlù ẹ sìwọ náà sì wàá tún máa gbé àwọn èèyàn dìde má jẹ́ apààyàn o má jẹ́ apààyàn o ìwọ náà máa gbé ọwọ́ àwọn èèyàn sókè wàá wá rí pọ́jú alẹ́ tiẹ̀ náà á ṣe kí ni o àdàrà ah, ẹ ṣe púpọ̀ wọ́n fẹ́ fi àkókò ìpè àpọ́sù Olódùmarè bàbá bàbá mi. that is his, his bàbá father. mi. his father. ẹni tó wò mí dàgbà. he that knows him to return. ẹni tí ò jẹ́ kí n tẹ́. he that never allow him to pray. nígbà tó lé kí ẹbí òsì mọ́ tí ò sí ara mọ́. ẹni tí Jésù fà mí lé lọ́wọ́. he that Jesus has turned on him over to. ẹni tí ó mú Jésù jẹ́ ń dàgbà. he makes Jesus better to grow. ẹnìkan ṣoṣo tí ò jẹ́ ń kán omi lójú. ẹnìkan ṣoṣo tó sọ tó jẹ́ káyé mi di ẹ̀rín. àpọ́sù Olódùmarè bàbá mi ẹ̀sìn àbíara

gbéná àwọn ọ̀run. eternal rock of ages. eléburú kẹ́ akiri the one that blesses and goes about doing good. ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. the first and the last. àdúpẹ́. we thank you. àdúpẹ́. we thank you. àdúpẹ́. we thank you. àdúpẹ́. we thank you. àdúpẹ́. we thank you. ìwọ lọ pa bíi mọ́ fún ara rẹ. you have kept this place for yourself. kí gbogbo àgbáyé lè mọ wá that the whole universe will come here. àdúpẹ́ o. we thank you. àmọ́ lóore o. we appreciate you. o ṣé o. thank you. àdúpẹ́ o. we thank you. àmọ́ lóore o. we appreciate you. àdúpẹ́ ìrántí ìdè o. we thank you for the servant you have raised here. àdúpẹ́ àwọn ènìyàn rẹ tó wá láti orílẹ̀ ọ̀run mẹ́rẹ̀ẹ̀rin ayé. we thank you for those who have come from the four corners of the world. àdúpẹ́ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ ni o. we thank you because you have just started your work. àdúpẹ́ ìlérí ẹ̀ tó mú ṣẹ. we thank you for fulfilling your promise. elébùrú kẹ́. The one that blesses. Akirisore. And goes about doing good. Adanimọ̀gbà bí The one that creates and never forgets one. Ọ̀rọ̀gbẹ́nu ọmọ èèyàn fọ̀hún. The one that dwells in human beings. Gbanigbani àṣàyẹ Olódùmarè. The one deliver that you run to. Elédùmarè o ṣé o. Almighty God we thank you. Thank you. Olódùmarè o ṣé o. Almighty God we thank you. Olódùmarè o ṣé o. Almighty God we thank you. Olódùmarè o ṣé o. Almighty God we thank you. Tó yà mí sọ̀tọ̀ fún ara rẹ. That you have separated this place for yourself. O ṣé o. Thank you. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ìpàdé yìí o ṣé o. Since we have started this program thank you. Ẹnikẹ́ni òjò gbẹ́mí mi o ṣé o. Nobody died thank you. Àwọn akọrin adúpẹ́ o. The choir member we thank you over there. Olódùmarè o ṣé o. Almighty God we thank you. Lórí àwọn pásítọ̀ pastor o ṣé over the pastors thank you. lórí ìránṣẹ́ rẹ̀ o ṣé over your servant thank you. lórí ìyàwó wọn o ṣé over his wife thank you. lórí àwọn ọmọ o ṣé over all the children thank you. lórí gbogbo àwọn èèyàn tó wá látọ̀run mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé o ṣé over all those who have come from the four corners of the world thank you. o ṣé tó ń pèsè o. for providing. o ṣé tó ń pèsè. for providing. o ṣé tó ń pèsè. for providing thank you. o ṣé tó ń pèsè. thank you for providing. ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. the first and the last. o ṣé yeyeyeye. we thank you immensely. we thank you so much. o ṣé yeyeyeye. we thank thank you immensely. gan. we thank you so much. o ṣe yeyeyeye. we thank you immensely. gan. we thank you so much. o ṣe yeyeyeye. we thank you immensely. olúwa gba accept our thanks lord. olúwa gba accept our praise. bá yẹ rí èèyàn bíi mẹ́ta péré. if we could find only three people. tí ó kàn mọ fòsókè tí ó mọ ògòògò tí ó mọ gbọ́ amẹ́ríkà. we jumping on and saying glory glory glory glory. tí ó mọ gbọ́ amẹ́ríkà. and they will be hearing you in america. Glory, glory, glory, glory, glory, glory. Glory. Amen. Amen. Jesu Olúwa Amen. Ṣé àyè ọpẹ́ yọ? Is there a cause for you to thank God? Ẹ dá mi lóhùn. Ohun tí Ọlọ́run wí tó ṣẹ ni mò ń yin Ọlọ́run lógo sí. I have been glorifying God for what he said and came to pass. A tí rí nǹkan. And you have not seen anything at all. Torí èsùmọ̀ rè é là. Because. Èsùmọ̀ rè. The rainbow goes forth. Ó là. It goes forth. Gbogbo ayé wá ń wò. And the whole world witnessed it. A béèrè pé Olúwa kí lìtìmọ̀ èyí. I said what's the meaning of this Lord? Olúwa lọ́run mẹ́rẹ̀ẹ̀rin ayé. The Lord said all the four corners of this world ni wọ́n ti wọ́n máa jọ́sìn bí. they will be coming here to worship. ẹ̀yin ọlọ́run náà lógo. glory be to God. iṣẹ́ ọlọ́run ni mo wá jẹ́. I have come to deliver God's message. fún yín. for you. àti fún bàbá aládùá. and unto our father the prayer warrior. olúwa ní kí n sọ fún ẹ. the Lord asked me to tell you ọlọ́run ló rán mi sí God has sent me to you. ó wá ní kí n sọ fún ẹ. and he said I should tell you this. pé àdúrà tó ti ń gbà. the prayer you been rendering. láti ìgbà tó ti wá bí. since you came here. olúwa ní kí n sọ fún ọ pé. the Lord said it's answered. ẹ gbọ́ eléyìí. hear this. mi ì ṣe ọlọ́run. I'm neither God. Mi dẹ̀ sàngẹ́lì. Nor an angel. Ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú. But God is with me. Ohun tí mo bá sọ fún ọ. Whatever I tell you. Mo ní kó ṣe. Do. Ọkọ̀ ọdún méjì kó pé ọgọ́ta ọdún. It remains two years for me years. to be sixty years in ministry, fifty eight years. Tí mo ti gbé kinní ìdání. That I be handling this microphone. mi mọ ìṣòro rẹ o. I don't know your problem. ṣùgbọ́n olúwa ní kí n sọ fún ẹ. but the Lord asked me to tell you this. pé àdúrà rẹ gbà. that your prayer is answered. olúwa ní kí n sọ fún ẹ. the Lord asked me to tell you this. kọ ọkọjọ òní sílẹ̀. recall today's date. tí mo sọ fún ọ pé àdúrà rẹ gbà. that I have told you that your prayer is answered. olúwa ní kí n sọ fún ẹ. the Lord asked me to tell you this. ogun rẹ o ti ṣẹ́. your problem is over gbogbo àwọn tó wà lẹ́yìn yẹn. those people at the back here. olúwa ní kí n sọ fún ọ. the lord asked me to tell you. <laughs> pé mo rí ilẹ̀kùn tó ṣí ẹ jọ̀wọ́ mo rí ilẹ̀kùn tó ṣí. I could see an open door. mo á bèrè pé olúwa kí ìtumọ̀ yìí. I said God what is the meaning of this. olúwa ní gbogbo àwọn tí ọ̀nà ti mọ́. the lord said those whose roads have been blocked ẹ̀mí mọ́ ní kí n sọ wọn pé n sílẹ̀kùn fún ọ. the only spirit asked me to tell you that your doors are opened. ní ọdún tó kọjá tí mo wá bí. last year that I came here. tọ́lọ́run rán mi wá síbí. that God sent me here àwọn kan nínú ìpọ́njú ni wọ́n wà. some people were in abject poverty. ọlọ́run gba aṣọ ìpọ́njú lára wọn. God removed the garment of poverty from their bodies. wọ́n dẹ̀ ti dá nǹkan rere ṣe. and they have achieved great things. wọ́n dẹ̀ tún wá rí ní ìsìn. and I could see right now. láti ìgbà tẹ́ ẹ ti dé bí mo rí aṣọ tán dájọ́. Since you have been here, I saw clothes put together. Wọ́n béèrè Olúwa kí lè túmọ̀ èyí. I asked God, what is the meaning of this? olúwa aṣọ ìpọ́njú ló ń gbà lára ẹ. the lord said he has removed the garment of poverty from your bodies. iṣẹ́ olúwa mò ń jẹ́ fún ọ. this is God's message to you. olúwa ní kí sọ fún ẹ. the lord asked me to tell you. kò mọ bẹ̀rù. fear not. kò mọ fòyà. and don't be dismayed ohun tó ń gbọ́ yẹ kì í ṣe ló ń sọ. what you hear is neither is not from abíára. olúwa ní kí n sọ fún ẹ. the lord asked me to tell you. kò bẹ̀rù. that you should fear not. lórí ìṣòro tó ní. concerning your problems. lórí wàhálà tó ní. concerning your difficulty. nkebu yusudi abode mami ọ̀pọ̀ bìdèrè yíṣu ngebe dede mnua isi egbebe yisu di mama emememo ne ona ele ase niyi. the holy spirit said this is the land of authority. eke bibi yìí mọ̀ yìí awi ìsìnbi nke <laughs> ẹ̀mí mímọ́ ní onílẹ̀kùn tóun bá ti ṣí oní kò sẹ́ni tó lè tì. the holy priest says if he opens a door no one can ever close it. olóhùn sílẹ̀kùn àṣẹ. he said he has opened the door of authority. olóhùn agbára. he has opened the door of power. ẹ̀mí mímọ́ ní. the holy spirit said. kẹ́rì bí yìí sí ibùgbé amọ̀ yusuf tó bù yú ọ̀nà ilẹ̀kùn tó ń bá ti tì. he said every door that he shut. wọ́n ní kò sẹ́yìn tó lè sí. nobody in life can ever open it. wọ́n ní ẹnikẹ́ni tó bá wá bí lágbàáyé. whosoever comes here from all over. èyí sì e bí ìmọ̀mú abóyúsù bìbí máa rí i mọ́ <laughs> ẹnikẹ́ni tó wù kó lè jẹ́. whosoever it may be tó bá fẹsẹ̀ tẹ that steps this place. ológun rẹ̀ the problem will get solved. kébìbí yìí sí ibìbí àbíbí orí yìí amóboyò ṣubí amọ̀ dúdú kékìkì ẹ̀mí mímọ́ ní kì í ṣe ìránṣẹ́ òun olóhùn kan fi síbí kọ́ mọ́ òun wòran he said his servant he has placed him here to just be a spectator. ó lóun mú ọ bí kò wá wòran ohun tó ń ṣe. he said they should come and watch what he is doing as God. ó ti bẹ̀rẹ̀. you have not started at all. ó lóun kàn kò wá wòran ni. he asked you to come and be a spectator. kéèrè ábíbí yìí sùn bí <laughs> nkébi yìí bù ń bá rí ó ní òun lòun òun lòun tẹ̀dó síbí ó lóun ni olúwa àwọn ọmọ ogun ó ni ẹlẹ́run tó rán Mósè níṣẹ́ àti Èlíjà àti ìránṣẹ́ wọn ayọ̀ Joseph Babalọ́lá òun tó rán ìránṣẹ́ òun tó rán ọmọ òun. He said he has settled here as the Lord of hosts. He commissioned Moses and Elijah. He commissioned Ayo Babalola and he has also commissioned his servant. Nkẹ́ bẹ̀ẹ́ tó tó, nkẹ́ àbúrò ni ẹ̀mímọ́ ní ká sọ fún ọ pé àdúrà rẹ gbà o. the holy spirit asks us to tell you your prayer is answered. tó o bá gba ohun tí ẹ̀mí mímọ́ wí. if you believe what the holy spirit has told you. kébù mama dídí nna ẹ mọ mọ iṣu ẹ̀mí mímọ́ ní kí n sọ fún yín ọ̀nà ilẹ̀ ẹ̀mí mímọ́ lẹ wà yìí ó ní orí òkè ẹ̀mí mímọ́ lẹ wà yìí ó ní orí òkè àṣẹ ni ó ní orí òkè ìṣẹ́gun ni lọ wàyí torí ọ̀tẹ̀sẹ̀ síbí báyìí wọ́n á yin ọlọ́run lógo kọ́mọ́ gbọ́ ní amẹ́ríkà ó yẹ yin ọlọ́run náà lógo. glory the holy spirit said this is the land of authority it's the land of victory you are glorifying God for them to hear you over there in America glory. You that you are watching this program all over the world. Ìwọ tó ń wò mí káàkiri àgbáyé. God send me to you. Ọlọ́run ló rán mi sí ọ. You have a series of problems. O ní ìṣòro tó le. Last year. there is many challenges you face. Onírúurú ìpèníjà ló kojú. God asked me to tell you. Ọlọ́run ní kí n sọ fún ọ. Keep your mind at rest. Lọ fọkàn balẹ̀. This year. Ọdún yìí. God will do anything. Ọlọ́run yóò ṣe ohun tuntun kan nínú ayé rẹ. God will do a anything. Ọlọ́run yóò ṣe ohun tuntun kan. God asked me to tell you. Ọlọ́run ní kí n sọ fún ọ pé. He will do a anything. Òun ó ṣe ohun tuntun. If you believe that. Tó o bá gba eléyìí gbọ́. Come on shout hallelujah. Wá kí hallelujah. You are going to raise up your hand and stand up. Ẹ wà dìde dúró ẹ gbọ́wọ́ yín sókè. Your prayer has been answered. Àdúrà yín ti gbà You don't have any problem at all. Ẹ ní ṣòro mọ́ o. You don't have any problem at all. Ẹ ní ṣòro kan bó ti wò ó mọ́. Thank you. Ẹ ṣeun. Thank you. Ẹ ṣe. mbe yusufu bá bíbí ni ẹ̀mí mímọ́ ó lóun ti gbé kọ́kọ́rọ́ ayọ̀ òun ti fún ẹnì kọ̀ọ̀kan tó wá. The Holy Spirit said he has distributed the key of joy to individuals that came here. ẹ̀mí mímọ́ ní kẹ́ mọ́ ní kọ́ mọ́ sùkú Holy Spirit says weep no more mo wá rí àwọn èèyàn tí ò tí bímọ. and I could see people who have not gotten children. mo rí àwọn àwọn mẹ́wàá nípéjọpọ̀ ìtàn gbé ọmọ méjì méjì dání. I could see ten people in this gathering having twins each. sọlọ ń ṣeun. Is God good? ohun tó lọ́run ni kò ṣeré o. What God asked you to do is this. ohun tó ń ṣe fún ọ. For what he has done for you fún tí ọlọ́run ṣe fún ọ. for what God has done for you. tó gbàgbọ́ pé ohun tí ohun tí ó sọ fún ọ. if you believe what we have told you. ẹ̀mí mímọ́ ní kí n sọ fún ọ. the holy spirit asked me to tell you. orin ọpẹ́ mẹ́ta lọ máa kọ. you will take three songs of praise. fún ara rẹ. for yourself. wọ́n á máa lọ káàkiri ni o. you be moving about. orin ọpẹ́ mẹ́ta. singing three songs of praise. wọ́n lọ máa kọ. yes. kó o tó wá kó o tó wá kí n tó máa tún sọ nǹkan mi. before I go further sọ gbàgbọ́ bọ́lọ́run ti ṣe. do you believe God has done it in your life. ngẹ́bọ̀ iṣẹ́ bẹ̀ẹ̀ bẹ́bẹ́ á olúwa ní àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà bí pé ah ah sọlọ́run náà ló pè ń báyìí bóun ni tòun ó ṣe rí ẹ̀mí mọ́lẹ́kẹ́ sọ fún ọ pé òun á yà ọ́ lẹ́nu. The Lord said there are some ministers of God here that are saying, Ah, is it God that has called me? Why is it like this? The Lord said he will surprise you ṣé ṣé o ní àyè ọpẹ́ yọ. Did you say there is cause for you to thank? Wọ́n kọrin ọpẹ́ mẹ́ta pọ̀ mọ́ rìn káàkiri. Dave during song praise and go about as you sing. Olúwa ò ṣe é o olúwa ò ṣe fún mi o bàbá olúwa ò ṣe o olúwa ò ṣe é fún mi o bàbá ó dá mi sí tilétilé ó dá mi sí tọmọtọmọ ó dá mi sí tẹbítara olúwa ò ṣe é fún mi o bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè sọ̀tàn sọ̀tàn sọ̀tàn àmọ́ ò síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe tí mo lè ṣe tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ mà ṣe ó bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ èmi ò lè sọ́tọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ àmọ́ ó síbẹ̀síbẹ̀ owó ṣèwọ̀n tí mo lè ṣe tí mo lè ṣe tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ mà ṣe ó bàbá. olúwa ní kí n sọ fún ọ pé. the lord asked me to tell you that. àwọn kan wà tó ń lálàá rí gbósì ṣetán ti ọdún ìtẹ̀wò bẹ̀rẹ̀. some people in their dream they see coughing since the beginning of this year. ẹ̀mí máa ní kí sọ fún pé o ti ṣẹ́gun náà. the holy spirit said he has conquered that battle. ohun tí ó ṣe nìyí lẹ́yìn orin. this is what we are going to do after the songs. ìgbẹ́ tí àwọn ọmọ sẹ́ẹ̀lì kéétì ògidì jericho wó fi dànù. the cry of the israelites that pulled down the walls of jericho mo ṣe máa kí hallelujah nígbà tó bá fẹ́ wọ twenty twenty two. how you are going to welcome your twenty twenty two with hallelujah. ó yá máa kí hallelujah bẹ́ẹ̀ hallelujah hallelujah. shout hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Thank you. Jésù olúwa wa. Amen. Àyè tó kí hallelujah yẹn bẹ́ẹ̀ ló ṣe ké wọnú twenty twenty two. So shall it be as you usher in year twenty twenty two. Àṣẹ ti gùn. It is settled. Now if you are in a place to see you can see you cannot see you can stand for God tí ẹ bá ráàyè jókòó ẹ fìdí kalẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ráàyè ẹ lè dúró fún olúwa Now you have been talking to you about a week ago. A ti ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run láti nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. No, you have been praying, you have been talking to God since a few weeks ago. Ẹ ti ń gbàdúrà sí Ọlọ́run, ẹ ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ láti nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Now. Nísinsìnyí. God want to talk to you. Ọlọ́run ló wá fẹ́ bá yín sọ̀rọ̀ o. I don't want any noise anywhere. Mi ò fẹ́ ariwo níbikíbi. God is worthy to be praised. Ọlọ́run ló yẹ kí a máa yìn. Let me appreciate God in the life of my son and his honey. We want to thank God for your life. We want to appreciate God to your life because you surrender your life to use. You are not a lazy man. We want to thank you. We want to appreciate you. Almighty, may God Almighty continue to strengthen you. Amen. Bàbá kọ́kọ́ fẹ́ mọ rírì ọmọ wọn ọkùnrin àti oyin wọn nítorí wípé wọ́n jọ̀wọ́ ara wọn pé kí Ọlọ́run kó lò wọ́n wípé Ọlọ́run pé Ọlọ́run yóò mọ sọ agbára yín dọ̀tun síwájú àti síwájú sí i. Thank you so much. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Thank you so much you, you know you respect me as your father and you you honor me as your father your old age you know you will sign like a son. amen. thank you so much for honor me. bàbá wọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa ní wípé wọ́n mú wọn bíi bàbá wọn bu ọlá fún wọn wọ́n sì ń fi ọ̀wọ̀ tó yẹ fún wọn wọ́n ní ẹ̀yin náà ẹ̀yin náà máa dàgbà àwọn ọmọ yín náà dẹ̀ máa máa bu ọlá fún yín. Mommy, I want to thank you so much. Màmá, wọ́n dúpẹ́ lọ́wọ́ màmá náà. You are a wonderful woman. Wọ́n ní obìnrin ìyanu ni wọ́n. Thank you so much. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. I want to appreciate also say pastor. Wọ́n fẹ́ mọ rírì àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olùṣọ́àgùtàn. The elder in the church all over in Abuja, in London, everywhere. I want to thank you so much. I want to appreciate you. All the usher, all the choir, all the cameraman, all the communication department. I want to thank you so much because of your uh, hard working. Thank you. wọ́n fẹ́ mọ rírì gbogbo àwọn alàgbà pátá gbogbo akọrin gbogbo àwọn ènìyàn wa tó wà ní àbújá àti níbi gbogbo àti gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí iṣẹ́ yìí ó tẹ̀síwájú ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun ẹ ṣeun àmọ rírì yín. Not this alone, I want to appreciate all the giver Thank you for your generosity, all the men in, the, in this mountain, all the women. I want to thank you. I want to appreciate you. All the youth, I want to appreciate you. Thank you so much. a máa rírì gbogbo ẹ̀yin ènìyàn lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń rẹ̀ sí wa gbogbo ẹ̀yin tí ẹ lawọ́ tí ẹ̀ ń ṣe takuntakun nínú ìjọ yìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin a dúpẹ́ o a máa rírì yín. God laid to my heart uh, the message to the whole nation because I can see that the whole nation is here. And uh, as I stand here in the name of the Father, Son, and Holy Spirit, all over the world, they listen to this message. So, uh, I want you to listen. God lay uh, some things to my heart seven things. If I can never finish it, maybe next time, if I, can, if I can finish it, I will finish it, and the whole world will know. Bí a ti mọ̀ wípé gbogbo àgbáyé ló ń wò wá tí wọ́n ń gbọ́ wa báyìí, Ọlọ́run fi iṣẹ́ bíi kókó méje sí ọkàn bàbá wa, èyí tí wọ́n ó fi fún wa ní àìpẹ́ yìí, tí àbá wa lè parí rẹ̀ nígbà míì, a ó tẹ̀síwájú. Si I don't want you to sleep at all. I know that your prayer has been answered. You are talking to God, but God wants to talk to you now. Mo nígbàgbọ́ pé àdúrà yín ti gbà. Mi ò fẹ́ kẹ́ ẹ fi ojú yín fún oorun, ṣùgbọ́n Ọlọ́run ló fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí. And I want to, sorry, I want to thank God for the life of my daughters Sewele and all the singers. Want to thank you so much. Want to appreciate you and the man of God sang when I came. Thank you so much for everything, for your cooperation. Thank you. wọ́n ní àwọn ò lè lọ́wọ́ ọmọ obìnrin ọmọ wọn obìnrin ṣẹwẹlẹ tí wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ àti àwọn akọ̀wọ́rìn wọn gbogbo àwọn akọrin pátá àti ìránṣẹ́ ọlọ́run tí ó gbà wọ́n wọlé nígbà tí wọ́n wá bí. you have any writing material you can take it. ẹ lè mí ohun ìkọ̀wé yín jáde o number one. ìkíní ni pé. God is worthy to be praised. The federal government, state government, and local government and individual need to thanking God for last year till today. What God has done for everybody for for His grace is is is is is, is His grace. orí ọ̀fẹ́ ọlọ́run ló jẹ́ ohun tí ọlọ́run tí ó ṣe fún ìjọba àpapọ̀ eh, fún ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ àti oríjorí láti èṣí wá ọlọ́run ti dára jọjọ sí wa ṣe ló yẹ kí a máa yìn. we need to appreciate him for his grace over us because last year is a terrible year all over the world a terrible year for the government a terrible year for the individual a terrible year for everybody for the government, but God sustain us. We need to thank Him and appreciate Him that we enter new years. ó yẹ ká dúpẹ́ gan-an lọ́wọ́ Ọlọ́run nítorí wípé orí ọ̀fẹ́ rẹ̀ òun ló jẹ́ kó ṣeé ṣe fún wa láti la ọdún tó lágbára nì kọjá pàápàá fún ìjọba fún ẹnìkọ̀ọ̀kan àti fún gbogbo ènìyàn pátápátá ṣe ló yẹ ká dúpẹ́ ká mọ rírì ọlọ́run tó sọ wa tó mú wa rí ọdún tuntun. psalm one one seven one to three says praise the lord all you nations exalt him all you people for great is love toward us and faithfulness of the lord enduring forever. orin dáfídì kẹtàdínní ọgọ́fà ó ní ẹ máa yin olúwa ẹ̀yin orílẹ̀-èdè gbogbo ẹ̀yin ẹ̀yin ènìyàn gbogbo nítorí ìṣeun àánú rẹ̀ pọ̀ sí wa àti òtítọ́ olúwa dúró láéláé ẹ̀yin olúwa. number two. ìkejì nìyí. This year is your year, a year of peace, a year of progress, a year of blessing, a year that God will do a new thing in your life, a year of happiness, a year of grace, if you can draw near to God. ọdún yìí ọdún yín ni o ọdún àlàáfíà ọdún tẹ̀síwájú ọdún ìbùkún ọdún orí ọ̀fẹ́ níwọ̀n ìgbà tí a bá lè fàsúnmọ́ Ọlọ́run Job 22, Job 22, 21 to 27, Job 22, 21 to 27, he says, 21, submit to God and be at peace with him. In this way, prosperity will come to you. Accept instruction from his mouth and lay up his word unto your hand. If you return to the Almighty God, you will be restored. If you remove wickedness, from your tent and assign not yet to the dust. He says, Your gold of over to the rock of the rivers. Then the Almighty will be your gold, and the says silver for you. 26. Surely then you will find the light in the Almighty God, and will lift up your face to God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 You need to submit your life to Him. You need to make your God draw nearer to Him and, and worship Him and love Him this year. Let God Almighty protect you this year. Maybe you are a president of the nation, you are a governor, you are a millionaire, thousandaire. God is calling you to come to Him Allow God to perform miracle signs and wonder in your life by draw nearer to him. Nínú ọdún ẹ fara yín súnmọ́ Ọlọ́run ẹ súnmọ́ pẹ́kípẹ́kí ni ẹ jẹ́ kí Ọlọ́run kó jẹ́ ààbò fún yín ẹ jẹ́ kí Ọlọ́run kó ṣiṣẹ́ àmì iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu nínú ayé yín ẹ fara yín súnmọ́ ẹ má jìnnà sí bóyá ẹ jẹ́ ààrẹ orílẹ̀-èdè ni tàbí ẹ jẹ́ gómìnà tàbí olówó tàbí ẹlọ́rọ̀ ni ẹ jẹ́ ẹ fara súnmọ́ ọlọ́run nígbà yẹn gan-an lẹ́ ò rí ìyanu rẹ̀. I prophesy to your life those who are listening to me. God Almighty will surprise you this year. Amen. Mo sọ tẹ́lẹ̀ sí gbogbo ẹni tó ń tẹ́tí gbọ́ mi, Ọlọ́run Olódùmarè yóò yà yín lẹ́nu lọ́dún yìí. Once again, I prophesy to your life lẹ́ẹ̀kan sí mo tún sọ tẹ́lẹ̀ sí ayé rẹ. I don't want you to meet the prophecy of prayer. Mi ò fẹ́ kí àsọtẹ́lẹ̀ àdúrà yìí kó yọ yín sílẹ̀. I prophesy to your life. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín. As I connected with heavenly authority. Bá a ti so mí pọ̀ máa ṣe ọ̀run. This year. Ọdún yìí. God will wipe away your tears. Ọlọ́run yóò nu omijé yín nù. Number three. Ìkẹta nìyí. This year is a year that God will expose the wicked people. God will deal with the wicked people and punish them if they don't change. Ní ọdún yìí, Ọlọ́run yóò tú àṣírí àwọn ènìyàn ìkà, yóò sì fìyà tó dógbin jẹ wọ́n tí wọ́n bá kọ̀ tí ikún tí wọn ò yí padà. I want to encourage and I want to appeal to all those uh, Amrabat, killers. and those who are uh, terrorists all over the world because the blood of innocent is crying to God and God has heard and God will deal with the wicked people all over the world this year if they don't change. sí àwọn ènìyàn búburú àwọn apààyàn àwọn adigunjalè àwọn agbésùnmọ̀mí wípé kí wọ́n ronú kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn nítorí wípé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ ó ń ké rara létí ọlọ́run ọlọ́run sì ti ṣetán láti kọjú oró sí gbogbo ẹni tó bá kọ̀ tí ò ronú pa ìwàdà. God is ready to expose those who hide in. Uh, in a dark darkness place in a secret place this is their year that God will expose them and punish them. Ọlọ́run yóò tú àṣírí àwọn tí ó fi òkùnkùn bojú láti máa ṣe iṣẹ́ ibi Ọlọ́run ní ọdún yìí òun ó tú wọn láṣìírí òun ó sì fìyà jẹ wọn. I want to appeal to all wicked people sex workers terrorists all sect of terrorists I want to uh, uh, uh, appeal to you to beg you to turn to God to repent your sin because the anger of God is terrible. sí gbogbo àwọn onínàbì àti àwọn agbésùnmọ̀mí a pàrọwà sí yín kẹrònú pìwàdà torí pé ìbínú ọlọ́run ó gbóná janjan o orí ẹnikẹ́ni ò sì lè gbà torí ìdí èyí ẹ̀rònú pa ìwàdà. The reason why God established this place. ìdí tọ́lọ́run ti fi bíbá yìí kalẹ̀. is to heal people to set them free and to restore you back to his his, uh, eh, his eh, eh, place to, to, to be changed. He want to make you a new brand person. That's why God established place. And as you are here, you are a wicked somebody. You are a terrible but somebody. Please repent your sin because of the punishment of God ìdí tí ọlọ́run fi gbé ibí kalẹ̀ náà ni láti wo nìsàn àti láti tú àwọn ènìyàn sílẹ̀ láti sọ wọ́n di òmìnira nítorí àti láti mú àwọn èèyàn bọ̀ sípò kí ayé wọn ó tún gba àyípadà sí rere torí ìdí èyí tá a bá rí ẹnikẹ́ni tó jẹ́ èèyàn burúkú tí ìwà ipá ìwà burúkú tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ kó ronú pìwàdà kí ìpinnu ọlọ́run kó lè bàa ṣẹ nínú ayé ẹni bẹ́ẹ̀. Out of Apostle seventeen thirty, out of Apostle seventeen thirty, in the past, God overlooked, just ignorant, but now he commanded all people everywhere, all over the world, maybe a president, maybe a governor, maybe a scientist, maybe a doctor, maybe a millionaire, thousandaire, everywhere all over the world to change listen to me you know covid-19 kill many people kill millionaire kill thousandaire this uh, epidemic the covid-19 and virus virus uh, this virus it doesn't expect anybody to kill So, as, as you are listening to me all over the world, tomorrow may be too late for you. Maybe because of today, because of this message, God sustain your life. You must change because you don't know the time that God will call you. Stop! Come home. So repent your sin. This message is from God Almighty. Iṣẹ́ tí Ọlọ́run rán sí wa nìyí, ẹ jẹ́ ká wo ìṣe àpọ́sẹ́lì orí kẹtàdínlógún ẹsẹ̀ ọgbọ̀n. Ó ní pẹ̀lú pẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti fojú fòdá ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn gbogbo ènìyàn bóyá ààrẹ ni bóyá gómìnà ni bóyá onímọ̀ sáyẹ́ǹsì ni ọ̀jọ̀gbọ́n ni lábẹ́ àkóso bó ti wù kó rí ó ní ó pàṣẹ fún gbogbo ènìyàn pátá láti ronú pa ìwàdà. maybe you are here. bóyá ẹ wà níbí báyìí. you are witches and witchers. bóyá àjẹ́ ni ọ́ àbóso. you are a terrible person. ó jẹ́ èèyàn tó burú jọjọ. nobody know you but God no use. oníkùn ló mọ̀ ká ó kò sẹ́ni tó mọ̀ ọlọ́run ló mọ̀ ọ́. God is talking to you. ìwọ lọlọ́run bá sọ̀rọ̀. to repent your sin. láti ronúpìwàdà kúrò nú ẹ̀ṣẹ̀ rẹ. Matthew four seventeen from the that time Matthew four seventeen from from that time Jesus began to preach repent for the kingdom of heaven is near mátì orí kẹrin ẹsẹ̀ kẹtàdínlógún ó ní láti ìgbà náà ni jésù bẹ̀rẹ̀ sí wàásù wípé ẹ pa ìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. I pray for somebody will say amen. mo gbàdúrà fún ẹnìkan tí ó ṣàmì. God will never punish you. Ọlọ́run ò ní fìyà jẹ ọ́. You will escape punishment. Ìyà ó yọ ọ́ sílẹ̀ as a man of God. gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run. prophet elijah said if i am a man of God. wòlíì elijah ní tí bá jẹ́ ènìyàn ọlọ́run tòótọ́. let the fire come down. jẹ́ kí iná kò ti ọ̀run sọ̀kalẹ̀. as a representative of God almighty. gẹ́gẹ́ bí aṣojú olódùmarè. as you are lis to this message. bẹ́ẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí. you will escape punishment. ìyà ò ní jẹ yín. Matthew four seventeen. Mátì orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún. For that time on Jesus began to preach repent for the kingdom of God is near. Láti ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí wàásù wípé ẹ ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. God is talking to you. Ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀. Don't reject the voice of the Lord. Ẹ má kọ̀ ohùn Olúwa o. You are praying ẹ ti gbàdúrà títí. for one week. fún odidi ọ̀sẹ̀ kan. for one month. fún oṣù kan. since this year started. láti ìbẹ̀rẹ̀ ọdún ilẹ̀ ti ń gbàdúrà. you wan go to to listen to you. ẹ sì fẹ́ kọ́lọ́hún ó tẹ́tí gbọ́ yín. you want God to answer your prayer. ẹ fẹ́ kọ́lọ́hún ó gbọ́ àdúrà yín. God is talking to you right now. ọlọ́run bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. you need to change. ẹ nílò láti yí padà. you need to repair your sin. ẹ nílò láti ronú pé àdàkúrò fẹsẹ̀. you may be a bishop. ẹ lè jẹ́ bíṣọ̀bù. you may be a pastor. ẹ lè jẹ́ olùṣọ́àgùtàn. you may be a prophet. ẹ lè jẹ́ wòlíì. you may be a president. ẹ lè jẹ́ ààrẹ orílẹ̀-èdè. you may be a governor. ẹ lè jẹ́ gómìnà. God is talking to you. ẹ̀yin lọ́lọ́run ń bá wí. you may be a terrorist. ẹ lè jágbésùnmọ̀mí. All wicked people. Gbogbo àwọn èèyàn búburú. God is talking to you. Ẹ̀yin lọ́lọ́run ń bá sọ̀rọ̀. He said. Ó sọ báyìí pé. Repent. Ẹ ronúpìwàdà. Repent. Ẹ ronúpìwàdà. Repent. Ẹ ronúpa ìwàdà. Because you you you may not see tomorrow. Torí pé ẹ lè má rí ọjọ́ ọ̀la. Revelation twenty fifteen ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ kẹ́ẹ̀ẹ́dógún. Revelation twenty fifteen if anyone sin was not found written in the book of life he was thrown unto the lake of fire. bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a sọ ọ́ sínú adágún iná. Today I beg you in the name of Jesus. Lónìí mo bẹ̀ yín ní orúkọ Jésù duwala yankure. wọ́n sọ awúsá rẹ̀. biko. ẹ wọ́n ní ẹ biko ẹ mọ ẹ jọ. repent your sin. ẹ ronúpìwàdà kúrò nú ẹ̀ṣẹ̀ yín. come to him. ẹ tọ̀ wá. he will help you. yóò ràn yín lọ́wọ́. He will forgive you. Yóò dárí ẹ̀ṣẹ̀ yín jì He will pardon you. Yóò fojú fo ẹ̀ṣẹ̀ yín. If you die in sin. Tẹ́ ẹ bá kú sínú ẹ̀ṣẹ̀ your money can never save you. owó yín ò lè gbà yín là. Your estate can never save you. Ilé tẹ ẹ̀kọ́ rẹ̀rẹ̀ yẹn ò lè gbà yín là. Your BBB, DDD, AAA, MMN can never save you. Àwọn oyè ìjìnlẹ̀ tẹ gbanú ẹ̀kọ́ ò lè gbà yín o. You need to repent your sin. Ẹ nílò láti ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ yín. In order that your name will be written in the book of life. Kí a lè kọ orúkọ yín sínú ìwé ìyè. Number four. Ìkẹrin ni pé. Don't listen to the prophecy of doom this year. Don't count your bad dreams. As very important. Satan is a liar. Don't listen to fake prophecy this year. God has a good thought for you. Ẹ má tẹ́tí sí àwọn ìran ègbé. Ẹ má sì tẹ́tí sí àwọn wòlíì èké ẹ má ka àwọn àlákàlà etí ẹ̀ ńlá yẹn sí rárá rárá ni torí pé èrò ọlọ́run sí yín èrò rere ni. I stand upon the rock of ages. Mo dúró lórí àpáta ayérayé. Those who will say amen. Gbogbo àwọn tí ó ṣàmì. All the bad dream. Gbogbo àwọn àlákàlà tẹ́ ẹ ti láàánú. Will not come to pass in your life. Kò ní wá sí ìmúṣẹ inú ayé yín. I want you to sing this song. Mo fẹ́ kẹ́ kọ orin yìí báyìí. Don't forget the message number four. Ẹ má gbàgbé iṣẹ́ kẹrin tọ́lọ̀ rán yẹn. Don't listen to the prophecy of doom this year in the paper against government against uh, uh, against uh, your son your mother your brother against the nation against the government. Don't listen to the prophecy of doom this year. Don't count your bad dream as a very important Satan is a liar. Don't listen to fake prophecy everywhere, anywhere, on the radio, on the television, on the paper. Don't listen this year. God has a good thought for you. Ẹ má tẹ́tí sí àsọtẹ́lẹ̀ ìgbé àti àwọn ìran èké láti ibikíbi bóyá wọ́n kọ sínú ìwé ìròyìn ni èyí tí wọ́n sọ nípa ti orílẹ̀-èdè ti ọmọ yín ọkùnrin ti ọmọ yín obìnrin ti òbí yín ni tàbí ti ẹnikẹ́ni tó wà ní àyíká yín torí pé èṣù òpùrọ̀ gbáà pátápátá ni èrò tí ọlọ́run ní sí wa èrò rere ni o. oúnjẹ tẹ ẹ máa gbé wá lójú àyà lọ́dún nìkan jẹ. if they bring poisonous food in your dream eat it this year. kí mo ti wí. ẹni poison food. oúnjẹ tí wọn bá gbé wá wọn bá gbé bẹ̀ wá wọn gbé ẹ̀mọ́mọ́ ẹlẹ́mìí méje kàn gbé wá ráìsì jọ̀lọ́ọ̀bù kàn gbé yá kọ́ ọ jẹ́ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. be it ẹ̀bà be it Amala. be it uh, rice be it seven mountain moinmoin eat it drink water upon it. bẹ́ẹ̀ nìyẹn bá lóun lálàá sí ọ pé òun ríran sí ọ pé nǹkan máa ṣẹlẹ̀ sọ fún wípé ọlọ́run sọ wípé nǹkan ò ní ṣẹlẹ̀ sí ẹ. If somebody comes to you and says he had dream bad dreams concerning you or he has seen a bad vision, tell the person boldly that nothing will happen to you. Àwọn tí búburú ò ní ṣẹlẹ̀ sí kó pàtó Jésù Olúwa. Those who have clapped are those people who evil will not befall. Very good. Ó dára ayé ló sọ pé mi ò lè ní lọ́rí. ènìyàn ló sọ pọ́nrọ́ mi ò lè já sí re. sádárì ló sọ pọ́nrọ́ mi ò lè nítumọ̀ o. kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ló sọ pé mi ò lè ní lọ́rí ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè já sí rẹ̀ ah, sátánì ló sọ páyé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀. amen lórí ìjókòó rẹ̀ mo fẹ́ kó sọwọ́ báyìí. as you are seated I want you to be right I don't want you to stand. torí o ti dìde látàárọ̀. because you have been standing since. mi ò fẹ́ kó dìde. I don't want you to stand now. sọwọ́ báyìí. do your hands this way ayé ló sọ pé mi ò lè níláárí. ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè jásíre. sátánì ló sọ páyé mi ò lè lè ṣùgbọ́n. Ah. kí sí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ló sọ ayé ló sọ pé mi ò lè ní lọ́rí. ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè já sí rẹ̀. sátánì ló sọ páyé mi ò lè nítumọ̀ o. kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. Number four ìkẹrin. sorry number five. kókó karùn-ún. before that jeremiah nine twenty nine eleven jeremiah twenty nine eleven under the four under number four. ìkẹrin nìyí lábẹ́ ìkẹrin jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kan. for i know the plan i have for you declare the lord plan to prosper to prosper you and not to harm you plan to give you hope and future. nítorí èmi mọ èrò tí mo rò sí yín lé olúwa wí àní àlàáfíà kì í ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. God almighty is with you this year. ọlọ́run olódùmarè wà pẹ̀lú yín lọ́dún yìí. I prophesy to one to one person. mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹnìkan. God will help you this year. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lọ́dún yìí. I say God will help you this year. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lọ́dún yìí. As I connected the heavenly authorities. Bá a ti so mí pọ̀ máa ṣe ọ̀run. You will never cry this year. Ẹ ò ní sọkún lọ́dún yìí. No lis ten to this. Ẹ wá tẹ́tí sí eléyìí. Isaiah forty one ten to to to three. So do not fear, for I am with you. Do not be dismayed, for I am your God. I will save you. I, I will help you. I will help you, uphold you with my righteous right hand. And those who wage war against you, they will stumble and fall down. And God said, He will help you.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 ìwọ kì yóò sì rí wọn àní àwọn tí ó bá ọjà àwọn tí ó ń bá ọjà gun yóò dàbí asán àti bí ohun tí kò sí nítorí èmi olúwa ọlọ́run rẹ yóò di ọwọ́ ọ̀tún rẹ mú èmi ó sì wí fún ọ pé má bẹ̀rù èmi ó ràn ọ́ lọ́wọ́. kí lọ́lọ́run sọ lóun ó ṣe. what did God say he will do? Eh? what did God say he will do? mo dó nínú àṣẹ olódùmarè. I stand the authority of the almighty God. mo bẹ̀yìn tí àgbélébù. and about the cross. mo súre sí ayé ẹnìkan. I pronounce to the life of. yóò ṣe àmì. that we say amen. láti ṣe ń lọ. henceforth. nínú ọdún yìí. this year. wàá rìnrìn lọ́wọ́ ọlọ́run. you get help from above. Gbogbo ẹnikẹ́ni tó dìde ogun sí ọ. Those who wage war against you. Wọ́n ṣubú yóò kọsẹ̀. They will stumble and fall. Sàmì dáadáa. Say a better amen ọlọ́run lóun á di ọwọ́ ọ̀tún rẹ mú. God said he will hold your right hand. nínú ọdún yìí. this year. kí ló tún fẹ́. what do you want again? àdúrà rẹ gba ọdún ẹ̀túnṣú rẹ fún ọ. your prayer is answered he is blessing you also. number five. ìkarùn nìyí o. number five. ìkarùn. this year. nínú ọdún yìí. don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin a lazy woman. ẹ má sì jẹ́ ọ̀lẹ́ obìnrin pàápàá. a lazy youth. ẹ má jẹ́ ọ̀dọ́ tó yọ̀lẹ́. a lazy student. ẹ má jẹ́ ọmọ iléèwé tó yọ̀lẹ́. a lazy minister of God. ẹ má jẹ́ ọ̀lẹ́ ìránṣẹ́ ọlọ́run. A lazy government worker. Ẹ má jẹ́ ọ̀lẹ́ òṣìṣẹ́ ìjọba. A lazy woman. Ẹ má jẹ́ ọ̀lẹ́ obìnrin. Sit down right. Ẹ jókòó dáadáa those who sleep beside you wake him or her up. gbogbo àwọn tó sùn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ jí wọn pẹ́pẹ́pẹ́. if you can pray one year you don't work. tẹ́ bá lè gbàdúrà fódìdí ọdún kan láì ṣiṣẹ́. can never work for you. ìyẹn ò lè mú nǹkan kan jáde fún yín o. you must listen to this. ẹ gbọ́dọ̀ tẹ́tí sí eléyìí. listen again. ẹ tún gbọ́ o. number five. ìkarùn-ún nìyí. this year. nínú ọdún yìí. don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ́ ọkùnrin. find something to do. ẹ wá nǹkan ṣe níṣẹ́. don't be a a white beggar. ẹ má jẹ́ uh, ẹni tó ń tọrọ. àtọ̀rọ̀ sá. àtọ̀rọ̀ sá. rẹ́sì mi rẹ́sì mi rẹ́sì mi òun búrókù òun búrókù òun búrókù òun búrókù òun búrókù òun búrókù. bá ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ kó mọ̀ jẹ́ ọ̀lẹ. slap somebody don't be lazy say to the person do not be lazy this year. Ah! ẹ sọ pé ah ah. ọ̀lẹ kì í lè gbàdúrà. a lazy person cannot pray. ẹ fetí sílẹ̀. lis ten don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ́ ọkùnrin. ọkàn máa ń jẹ oúnjẹ ìyàwó ẹ̀ sáá á máa sùn. you only eat your wife's food and sleep. kí ìyàwó ẹ bá wá jẹ á when your wife prefers food you will eat it. kò dẹ̀ ní fowó sílẹ̀. without leaving money for food. hallelujah hallelujah. ẹ ò ké dáadáa. hallelujah. ẹ kékojú bẹ́ẹ̀ lọ. hallelujah ọ̀lẹ́ obìnrin. a lazy woman. ọ̀lẹ́ obìnrin kì í tọ́jú ilé. a lazy woman will not take care of the house. ọ̀lẹ́ obìnrin. a lazy woman. kì í tọ́jú ara ẹ̀. will not take care of herself. ọ̀lẹ́ obìnrin. a lazy woman. ìmọ̀ tọ́jú ilé kiri ni. we always go about houses. You must not be a lazy woman this year. Ẹ má ṣe jẹ́ ọ̀lẹ obìnrin lọ́dún yìí. God send me to you. Ọlọ́run ló rán mi sí yín. Yes, you are praying. Bó tiẹ̀ jẹ́ pé ń gbàdúrà tó. But you must work. Ẹ ní láti ṣiṣẹ́. You must work. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ni. God work. Ọlọ́run pàápàá ṣiṣẹ́. Jesus work. Jésù ṣiṣẹ́. Sun work. Òòrùn ṣiṣẹ́. Moon work. Òṣùpá ń ṣiṣẹ́. Angels work. Àwọn áńgẹ́lì ń ṣiṣẹ́. You must not be a lazy woman. Ẹ gbọ́dọ̀ jẹ́ òlé obìnrin. A lazy youth. Ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ́ tó jọ̀lẹ. Àwọn ọ̀dọ́ tó jẹ́ ọ̀lẹ àwọn ní máa <clears throat> ṣe area boys. Lazy. Àwọn ní máa ṣe area boys. Àwọn ní máa ṣe yahoo yahoo. They are loud and area boys. They do yahoo. Àwọn tí kì í sọ̀lẹ̀ lẹ́yìn yẹn kó pàtẹ́wọ́ kí n rí wọn. If you are not lazy at the back, please put your hands together. We want to see you. ẹ kì í sọlẹ. You are not lazy. Thank you. This year. Ní ọdún yìí. You must take it very important. Last year you continue to roam about beg beggar beg beg beg beg. Many of you, you come to the man of God, please help me. please help me. please help me. without, without work. Eh? Without work. You must work. Don't be a lazy youth. Ẹ má jẹ́ ọ̀lẹ ọ̀dọ́ ní èsì ṣe lẹ́ ń fẹsẹ̀ palẹ̀ kiri tẹ́ ẹ̀ ń tọrọ ẹ tiẹ̀ tún wá ń bá ìránṣẹ́ Ọlọ́run pé ẹ ràn mí lọ́wọ́ ẹ fún mi níye báyìí ẹ fún mi níye tán ọdún yìí ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ a lazy student when they give you assignment. akẹ́kọ̀ọ́ tó yọ̀lẹ̀ tán bá fún un ní iṣẹ́ àmúrelé. you will not do it. kò ní í ṣe. you fail. irú ẹni bẹ́ẹ̀ yóò bá ìjákulẹ̀ pàdé nù ìdánwò. when your colleague continue to do his assignment and be a governor you will be a uh, agbèrò ní ní uh, garage. So you must not be a lazy a lazy student you must not be a lazy student. Àwọn àwọn ẹgbẹ́ wa tí wọ́n kọjú mọ́ ìwé wọn nígbà wọ́n bá jáde tí wọ́n di gómìnà irú ẹni tó yọ̀lẹ́ bẹ́ẹ̀ ní tí ó máa ń ṣe ni pé yóò jẹ́ agbèrò torí ìdí èyí lọ́dún yìí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àgbọ́dọ̀ yọ̀lẹ́. A lazy minister of God. Ẹ má jẹ́ ọ̀lẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a lazy minister of God. ọ̀lẹ ìránṣẹ́ ọlọ́run. kì í lè ka bíbélì. we not be able to read this bible. a máa dọ́jọ́ sáàwẹ̀. it will be procrastinating fasting. tó bá di wednesday àlọ́ di friday. on wednesday we will say until friday. tó bá friday along abẹ́ ní monday. on friday we say i will start on monday. tó bá tó monday. on monday àní wọn máa bẹ̀rẹ̀ biribiri ní wednesday. he will say i will shift and start marathon on wednesday. máa sọ ohun tí ìwé mímọ́ sọ fún nípa ọ̀lẹ. i will tell you what scripture says concerning laziness. ìrẹsì ọlọ́run kì í sọ̀lẹ. the man of God is not lazy. mo lọ́jọ́ kẹrí bí eléyìí. that's why you see this edifice. ọlọ́run gan kì í sọ̀lẹ. God himself is not lazy. Ah! ẹ sọ pé. Ah! say ah. máa lu ẹnìkan ò gbọ́dọ̀ yọ̀lẹ. slap somebody don't be lazy. Hallelujah, hallelujah. Hallelujah. Ẹ ò ké dáadáa. Hallelujah. Don't be a lazy government worker. Ẹ má jẹ́ ọ̀lẹ òṣìṣẹ́ ìjọba. Listen to me. Look at me. Ẹ máa wò mí kẹ́sì tẹ́tí. They ask you to come to your office eight o'clock. aago mẹ́jọ àárọ̀ ni wọ́n ní kẹ́ ẹ wọṣẹ́ lọ́fíìsì. but eleven o'clock you no come to office. aago mọ́kànlá àárọ̀ olú ẹ̀ní tí ì débi iṣẹ́. go to sign a paper. ẹ akọ ẹ ẹ ti ọwọ́ bọ̀wé kan. the paper will be on your table. ìwé tẹ́ yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀ ó wà lórí tábìlì yín ẹ̀ sì tí ì débi iṣẹ́ láti tọwọ́ bọ̀. Um, when you don sick. níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ ti ṣàárẹ̀. you will get sick leave sick leave sick leave sick leave sick leave sick leave sick leave. ẹ mọ̀ gba ìsinmi pé àìsàn ń ṣe yín ní gbogbo ìgbà nígbà tẹ́ ẹ̀ sì ṣàárẹ̀. and when the end of the month you get money the money the money you don work for. lóyún ìparí oṣù ẹ wàá gbowó oṣù yín owó oṣù tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún. you need not to be lazy this year. ẹ ní láti jẹ́ ọ̀lẹ lọ́dún yìí. a lazy woman. ọ̀lẹ obìnrin. a lazy government workers. ọ̀lẹ́ òṣìṣẹ́ ìjọba. a lazy minister of God who can never read the bible can never pray. ọ̀lẹ́ ìránṣẹ́ ọlọ́run tí ò lè ka bíbélì tí ò sì lè gbàdúrà. when you are a, lazy minister of God you will preach unprepared sermon tí èèyàn bá jẹ́ ọ̀lẹ ìránṣẹ́ ọlọ́run kò ní múra sílẹ̀ nígbà tí ó wàásù irú wàásù tí ó máa jáde ẹ ti rí àpẹẹrẹ bẹ́ẹ̀. unprepared sermon. kò ní múra sílẹ̀ kò ní múra wàásù rẹ̀ sílẹ̀. what he will say praise God praise God hallelujah amen ìgbà mélòó ló kọ amen. hallelujah ó wàá dùn wàásù rẹ̀ dundun. No. Don't be a lazy this year, you minister of God, your, your, your, your member last year is 15. Last year. And this year again, 10. You make progress? léṣe ọmọ ìjọ yín gẹ́bí ìránṣẹ́ ọlọ́run ó jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ́dún yìí ó wá ti di mẹ́wàá ṣé tẹ̀síwájú nìyẹn. Roman twelve eleven. ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. never be lacking in sin but keep your spiritual favour Survey the Lord. ní ṣiṣẹ́ ṣíṣe ẹ má jẹ́ ọ̀lẹ ẹ tẹ̀síwájú láti máa sin ọlọ́run. You see the man of God. Ẹ ìránṣẹ́ Ọlọ́run níbí. As God taught us, we taught him not to be a lazy man of God, to read the Bible, to be in fasting and prayer, and to organize prayer, to organize programs. So that's why here. So you are don't be don't be, don't don't be a lazy a lazy man this year find something to do a lazy woman a lazy a la a a a lazy a eh, lady find something to do go to farm you know ẹ lọ sóko ẹ gbẹ́ àgbàdo ẹ gbẹ́ iṣu ẹ gbẹ́ bíjọba ò fún ọ níṣẹ́ ilẹ̀ wà oko bàbá rẹ̀ wà kọ́ dáko ẹ̀yin ọ̀dọ́bìnrin ẹ kọ́ṣẹ́ fashion design ẹ ṣe ẹ irun ẹ irun ẹ wá ọkùnrin ẹ ṣe painter ẹ ọwọ́ tó dilẹ̀ ni èṣù bẹ̀ níṣẹ́. An idle hand the devil gives an errand àbàbà wa ń bí wọ́n jẹ́ àpẹẹrẹ rere wọ́n gbẹ̀kọ́ bí wọ́n ti ń gbàdúrà wọ́n gbẹ̀kọ́ bí wọ́n ti ń gbààwẹ̀ wọ́n gbẹ̀kọ́ bí wọ́n ti ń gbé ètò ìsọjí kalẹ̀ irú eléyìí báyìí gbọ́dọ̀ tẹ̀lé ipasẹ̀ wọn gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin a ò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ nínú ọdún yìí àwa tá a jẹ́ ọ̀dọ́ ká lọ kọ́ bí wọ́n ti ń ṣerun land babi land eh, sewing learn all form of uh, trade and as a result of that you will be on your own and be able to start a business therefore this year don't be lazy. bó bá gbọ́rọ̀ mi pàtẹ́wọ́ jésù olúwa. if you could hear our father and the lord put your hands together for the lord jesus. pàtẹ́wọ́ mú jésù olúwa. you can do better ọ̀lẹ́ ò lè pàtẹ́wọ́ yẹ o. a lazy person cannot clap. bọ́jọ́ orí rẹ̀ ó ti tó pàtẹ́wọ́ bẹ́ẹ̀. in consonance with your number of years the number of years you will spend on her. clap. thank you. ẹ ṣe. kò kárí. well done. look at me. ẹ wò mí. God work. ọlọ́run pàápàá ṣiṣẹ́. all the time he never when you sleep eh, eh, eh, eh, thank you it will wash you it will wash you. gbogbo ìgbà ni ọlọ́run ń ṣiṣẹ́ tá a bá tiẹ̀ ń sùn gan ó ń bójú tó wa. you know i told you that the man of God is not a lazy a we visited the place last year It's not like this this place is not like this eh? this place is not like this This place is not like this. There's no lie like this. There's no when you get to that place, you will be ready for Ẹ̀wẹ̀nu lẹ̀ ẹ̀wẹ̀nu ọkọ́, ibi báyìí nígbà tá a wá lèsì, kò mọ̀ dá báyìí kó bùyàrí báyìí, ẹ wo iná tó tàn yín gbogbo bírà tí Ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ gbé kalẹ̀ ń bí, ẹ pàtẹ́wọ́ fún ọlọ́run kì í sọ̀pọ́ọ̀tì ọ̀lẹ́. God will never support a lazy person. ilé tí wọn abẹ́rẹ́ tó máa fẹ́ lójọ́ méje báyìí kí n dọ́ra wọ bẹ̀ sọ́kí. There is a challenge over there if our father wants to spend seven days he will just enter and sleep there. ọ̀lẹ́ ẹbí bẹ́ẹ̀ kí n gbọ́. Say a lazy person. God work Genesis two one two Genesis two one two not the heaven and earth were completed in all their vast areas. Two, by the seventh day, God had finished the work he has been doing. So, on the seventh day, he rested from all his work. Jesus work. Bẹ́ẹ̀ ni a parí ọ̀run ohun ayé àti gbogbo ogun wọn. Ní ìjọ́ keje Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe ó sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe jésù pàápàá ó ṣiṣẹ́. you must work. ẹ ní láti ṣiṣẹ́. you must not be a lazy man. ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ ọkùnrin. John nine four to five. Ìwé Jòhánù orí kẹsàn-án. John nine four to five. Jòhánù orí kẹsàn-án. As long as it is day, we must do the work of him who sent me Night is coming Why no one can walk. Why I am in the world, I am the light of the world. Èmi kò lè ṣe aláìṣeṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí í ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà lé ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Sun work. Oòrùn ń ṣiṣẹ́. Moon work. Òṣùpá ń ṣiṣẹ́. Angel work. Àwọn áńgẹ́lì ń ṣiṣẹ́. Don't be a lazy man this year. Ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin lọ́dún yìí. Find something to do. Ẹ wá nǹkan ṣe. Àwọn kan ló ṣiṣẹ́ kínní. Some people did this railing. Lọ kọ́ṣẹ́ eléyìí náà. Go and learn how to prepare railings. Lọ kọ́ṣẹ́ eléyìí. Go and learn POP. Lọ kọ́ṣẹ́ iná. Go and learn electrical. Lọ kọ́ṣẹ́ bó ṣe ń pin print èèlò ni wọ́n fi ṣe printer go and learn how to paint a house. in doesn't Wala. much. You buy wàhálà ẹ̀ máa fi kọ́lé. and you'll be painting with a brush. so don't be a lazy man this year. ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin lọ́dún yìí. don't be a lazy woman. ẹ má jẹ́ ọ̀lẹ obìnrin pàápàá. for your own good. fún àǹfààní ara yín ni o. sun work. òòrùn ṣiṣẹ́. let me give you this. ẹ jẹ́ kí n tún mú kan wá fún yín. and you will see. ẹ wàá rí i pé. Genesis three seven Genesis three seven to nineteen to Adam he said because you listened to your wife and ate from the tree about which I commanded you must not eat cause is the ground because of your oath through painful so you will eat of it all the days of your life until with the produced stone 8 for you, and you will eat the part of the field by the sweat of your brow. You will eat your food until you return to the ground. Okay. Since from it you will take it, for thus you are, and thus you will return. After the fall of man, God said, You will, by your sweat, you will eat. So it's a great saying when you are roaming about, you don't find something to do. You must work this year. You must not be a lazy man, a lazy student, a lazy, a lazy woman this year. You must work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 ni yóò máa wù jáde fún ọ ìwọ ó sì máa jẹ ewéko ìgbẹ́ lé ogún ojú rẹ ni ìwọ ó máa jẹun títí ìwọ ó fi padà sí nítorí inú rẹ̀ lè a ti mú ọ wá erùpẹ̀ sáà ni ìwọ ìwọ ó sì padà di erùpẹ̀ ìyẹn tí ó ṣẹlẹ̀ nìyẹn lẹ́yìn ìṣubú ènìyàn ọlọ́run ní nínú ogún ojú wa la ó ti máa jẹ torí ìdí èyí kò sí àyè fún ẹnikẹ́ni láti jẹ́ ọ̀lẹ yálà ọkùnrin ni obìnrin ni ọmọ ni ẹni tí ìbá tiẹ̀ jẹ́ a gbọ́dọ̀ gbájúmọ́ iṣẹ́ wa ní ọdún yìí ká má jẹ́ ọ̀lẹ. ẹ pàtẹ́ fún jésù olúwa tó o bá sọ̀lẹ̀. put your hands together for the lord jesus if you are not a lazy person. thank you very much. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. proverb ten four a lazy hand make a poor but diligent hand bring wealth. ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin ó sọ báyìí wípé ẹni tí ó bá de ọwọ́ adi ṣùgbọ́n ọwọ́ àwọn alápọn ní mú ọlá wá. listen. ẹ gbọ́ eléyìí. this year find something to do number six find something to do what is your goal set plan this year be a farmer this year hairdressing fashion designer bricklayer painter worksman barber find something to do this year don't be a lazy worker in the office. ní ọdún yìí ìkẹfà nìyí o a ò gbọdọ̀ jẹ́ ọ̀lẹ ẹjẹ́ wá kan iṣẹ́ kan kọ́ bóyá láti máa ṣerun ni tàbí láti máa roko tàbí ajẹ́ akunlé tàbí ajẹ́ bíríkìlà ẹjẹ́ wá iṣẹ́ kan kọ́ a ò gbọdọ̀ jẹ́ ọ̀lẹ nínú ọdún yìí. Proverbs six nine eleven I want you to to notice this Proverbs six nine to eleven. ìwé òwe orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án sí ìkọkànlá mo fẹ́ kẹ́ ẹ kíyèsí eléyìí. how long will you lie down there you are slogan when will you get up from your sleep a little sleep a little slumber a little folding of the hand to rest and poverty will come on your like a bandit and charity like a armed man ọ̀lẹ́ ìwọ ti sùn pẹ́ tó nígbà wo ni ìwọ dìde kúrò nínú oorun rẹ̀ oorun díẹ̀ sí ògbé díẹ̀ sí ìkáwọ́ kò pọ̀ láti sùn díẹ̀ bẹ́ẹ̀ ni òṣì rẹ yóò dé bí ẹni tí ń rin àjò àti àìní rẹ bí ọkùnrin tí ó há mọ́ra ogun ọ̀lẹ a lazy person. ìwọ ti sùn pẹ́ tó ẹ bá when will you sleep wake the person beside you. Man, lu ọ̀la ẹ̀wọ́ ti sùn pẹ́ tó. a lazy person how long will you sleep. I want to pray for you right now. Mo fẹ́ gbàdúrà fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí. There remain only one. Ó wá kókó kan. I want every one of you stand up on your feet. Ẹ jẹ́ ká dìde dúró. Gbogbo wa pátá. I want you to stand up on your feet. Ẹ jẹ́ kí gbogbo wa ó dìde dúró. And give Jesus a big hand. Kẹ́ ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Lọ sọ fún èèyàn méjìlá wípé Olúwa ní kò mọ yọ̀lẹ́ nínú ọdún yìí. Go tell twelve people that the Lord ask you not to be lazy this year. ó sọ fún èèyàn méjìlá o. you didn't tell twelve people. Tala lọ́wọ́ fẹ́ yà lẹ́nu nínú ọdún yìí. Who will God surprise this year? Ẹ lọ sọ fún èèyàn méjìlá pé má yí ọ̀lẹ́ nínú ọdún yìí. Go and tell twelve people don't be lazy this year. Má yan ọ̀lẹ́ nínú ọdún yìí. Don't be lazy this year. Gbogbo ẹ̀yin tí ó ṣe rere nínú ọdún ẹ̀ka ìlú àméje wáíwáíwáíwáí. Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. gbogbo àwọn tí ó ní ṣẹ́gun. those who will have victory. torí ó ní ṣẹ́gun. because you will have victory this year. kò sókè ní ẹsẹ̀ rẹ lẹ́ẹ̀méje wáì wáì wáì ó yá o. pé mo tẹ ikú mọ́lẹ̀. I march on death. mo tẹ ìbànújẹ́ mọ́lẹ̀. I march on sorrow. mo tẹ wàhálà mọ́lẹ̀. I march on troubles mo ikú mọ́lẹ̀. I match on that. ẹ kí alelu alelu aleluya. hallelujah. ẹ ṣe báyìí kí n rí yín. start at akimbo. I want to see you. mo ti sọ mẹ́fà fún yín. I have said six. ẹ ṣe báyìí. stand at akimbo. ní máa sọ pé hello ó sọ pé yà. hallelujah you say yà. ọ̀ yà lù. you will yà on the person mọ jẹ́ kí ẹni ẹ eh, ti yàn yà lu ẹ o. no allow that sister to ya it on you. màmá pé wà á dẹ̀ mọ̀ ṣe ya. and we call it you will say ya. wà á ṣe rere ní ọdún yìí. you will prosper this year. Ọlọ́run mi sọ pé wàá ṣe rere. God has sent me that you will prosper this year. Ẹ ṣe báyìí. You will do this way. Ẹ wò mí. Look at me. Mi sọ Ọlọ́run mi sangeli ṣùgbọ́n. I'm neither God nor an angel but. Ọlọ́run wà pẹ̀lú mi. God is with me fifty eight years nìyí. I'm fifty eight year in ministry. mi ìṣẹ̀ṣẹ̀ ní ìdí máa gbọ̀n báyìí kádùá tó gbà no ìyẹn ti kọjá. I don't need to do acrobatics before my prayer gets answered that's over. ejò kì í yànyàn. a snake will not strike twice. sẹ́ń ni. when he strikes once simply stand at akimbo. wọ́n sọ pé àìlè ó sọ pé yáa. when I say hallelujah you do yáa. Yeah hello. yá. mi gbọ́ hello. yá. ìbànújẹ́ lórúkọ jésù. yá. ìwọ́sà àmọ́ ìyá lu. just yá it on the person. ìbànújẹ́ lórúkọ jésù. yá. àìní lórúkọ jésù. yá. wàhálà lórúkọ jésù. yá. ìṣòro lórúkọ jésù. yá. àjàkálẹ̀ àrùn lórúkọ jésù. yá. ikú òjijì lórúkọ jésù. yeah wàhálà lórúkọ jésù accident lórúkọ jésù àjàkálẹ̀ àrùn lórúkọ jésù àjàkálẹ̀ àrùn lórúkọ jésù ìbànújẹ́ lórúkọ jésù ìbànújẹ́ lórúkọ jésù ìbànújẹ́ lórúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah. ó sọ pé go. for the benefit of the english speaking audience you say go lẹ́yìn àdúrà yìí. after this prayer. ohun tó lọ́wọ́ ní kí n ṣe nìyí. This is what the Lord asked me to do. Kọ́kọ́rọ́ mẹ́ta ló ló fẹ́ fi lé ọ lọ́wọ́. God is about to hand over three keys unto you. Ẹ̀kíní. The first one. Kọ́kọ́rọ́ ìbùkún. The key of blessing. Èkejì. The second one. Kọ́kọ́rọ́ àlàáfíà. The key of peace. Ẹ̀kẹta. The third one. Kọ́kọ́rọ́ ẹ̀mí gígùn. Is the key of long life. Ẹ ṣe báyìí. Do like this stand at akimbo. Ó sọ pé wo bó ṣe fa sọ sọ́run. See how you tie your wrapper. Rúṣọ Tie your wrapper. Ọlọ́kùnrin kò náwó ókè. A sick person, please let's know you. Rúṣọ rẹ mọ́ra. Wrap your wrapper. O yìí sọ lọ́kùnrin. You are not a sick person. O sọ pé yá. You say go. Uh, go. Go. In the name of Jesus. Go. In the name of Jesus. Go. In the name of Jesus. Go. Problems. Go. Sudden Go. Sudden Go. Sudden Go. In the name of Jesus. Go. In the name of Jesus. Go. Poverty. Go. In the name of Jesus. Go. Poverty. Go. In the name of Jesus. Go. Poverty. Go. In the name of Jesus. Go. Obstacles. Go. In the name of Jesus. Go. Coronavirus. Go. In the name of Jesus. Go. Coronavirus. Go. In the name of Jesus. Go. Coronavirus. Go. In the name of Jesus. Go. Coronavirus. Go. In the name of Jesus. Go. Give Jesus a big hand. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Hallelujah. Hallelujah. I want to sing a song. Mo fẹ́ kọ orin kan báyìí. Because I want to tell you one more. Torí pé mo fẹ́ fún wa ní ọ̀kan sí i nínú àwọn kókó yẹn. Ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé. Ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé. Ẹrù ọ̀ràn tó òde o. Ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé. Ẹrù ọ̀ràn tó òde o. Ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀gbẹ́. ẹrù ọ̀rọ̀ tó di ìwọ̀ta mi bẹ̀rẹ̀gbẹ́. ìwọ̀ta mi bẹ̀rẹ̀gbẹ́. ìwọ̀ta mi bẹ̀rẹ̀gbẹ́ ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé ẹrù ọ̀rọ̀ tó di ìwọ ọ̀tá mi ẹrù ọ̀rọ̀ tó di ìwọ ọ̀tá mi ìwọ ọ̀rọ̀ tó di ìwọ ọ̀tá mi ẹrù ọ̀rọ̀ tó di ìwọ ọ̀tá mi ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé ìwọ ọ̀tá mi bẹ̀rẹ̀ gbé ẹrù ọ̀rọ̀ tó di o ìwọ tàbí ẹrù ọ̀rọ̀ tó di o ìwọ tàbí pẹ̀lú ó wà káwọn méjèèjì sókè olúwajẹlérò ògbérù láàárọ̀ yìí. let the owner of this road carry it this morning. olúwajẹlérò ògbérù inú ọdún yìí. let the owner of the body carry it this year. ẹ korúkọ jésù ní gbà márùn. call the name of Jesus Christ. ó gbàdúrà gbàdúrà gbàdúrà. father in the name of Jesus five times. Let the owner of burden carry it this year. Let the owner of evil burden carry it. Every evil burden, the owner should carry it in the name of Jesus. In I say, Jesus' name, we pray. Amen. Ẹ ọwọ́ méjèèjì sórí yín. Place your two hands on your head. If you want God to surprise you this year, you want God Almighty to help you. You must forgive and forget. You must forgive your father, you forgive your mother, forgive your brother, forgive those who offended you in your house, in the office. You must let the matter go and forgive and forget. If you want God Almighty to help you this year, anywhere you are watching this program, this year God sent me to you, you must let the matter go and forgive and forget. tí ẹ bá fẹ́ kí ọlọ́run kó yà yín lẹ́nu lọ́dún yìí tẹ́ ẹ fẹ́ ràn lọ́wọ́ ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ tí ń dáríjì tí dìé gbàgbé ẹ̀ṣẹ̀ àwọn ọmọlàkejì pàápàá ẹ̀ṣẹ̀ bàbá yín ẹ̀ṣẹ̀ ìyá yín ẹ̀ṣẹ̀ arákùnrin yín ẹ̀ṣẹ̀ àwọn alábàágbé yín àwọn alábàáṣiṣẹ́pọ̀ ní ọ́fíìsì ẹ gbọ́dọ̀ fojú fo kẹ́ ẹ dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n nígbà yẹn gan-an ni ọlọ́run yóò ràn yín lọ́wọ́. you must forgive your wife your husband ó di dandan kẹ́ ẹ dáríjì ìyàwó yín tàbí ọkọ yín. your father in law your mother in law. àna yín lọkùnrin lóbìnrin bàbá yà. those who offended you, must forgive them. ẹ gbọ́dọ̀ dáríjì àwọn tó ṣẹ̀yìn. like joseph pardon his brother Gẹ́gẹ́ and forget his wrongdoing and he was generous to them. gẹ́gẹ́ bí joseph bó sì dáríjì àwọn arákùnrin rẹ̀ bí ọlọ́run ṣe ìlò láti tún lawọ́ sí wọn tó tún ràn wọ́n lọ́wọ́. when you get home. tẹ́ ẹ bá délé. you go and read genesis forty-five one to five lay your hand your uh, head. ẹ gbọ́wọ́ yín sórí tẹ́ ẹ bá délé ẹ lọ kàwé genesis orí karùndínláàádọ́ta ẹsẹ̀ kìíní sí ìkarùn. joseph forgive his brother they wage war against him they sold him they victimized him but. He never revenged, he, for, he pardon them. So, pardon those who offended you this year. Joseph bí àwọn arákùnrin rẹ̀ ti gbógun tì tó tán ṣe lára rẹ̀ tán tà sí ìgbèkùn tó lẹ́yìn ọ̀rẹ̀yìn ó fojú fo ẹ̀ṣẹ̀ wọn ó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ó dẹ̀ tún tọ́jú wọn. torí ìdí èyí àwa náà gbọ́dọ̀ mú ní ìwà láti máa dáríjì gbogbo ẹni tó ṣẹ̀ wá láti máa gbàgbé ẹ̀ṣẹ̀ wọn. Another example is this. Àpẹẹrẹ míì tún ni eléyìí. Esau forgive Jacob and bless him. He forgive and forget. You know, Jacob offended Esau terrible say. but he overlook He say. So this year you want the favour of God Almighty this year you must let the matter go forgive your wife forgive your husband those who offended you forgive them let the matter go forgive them. ẹ wo isao bó ti dáríji jacobu arákùnrin rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ajínilẹ́sẹ̀ ni jacobu ó ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó burú gan-an tó dùn dí ọkàn ó fojú fò ó dẹ̀ tó ń bùkún fún un torí ìdí èyí àwa náà a gbọ́dọ̀ dáríji ìyàwó wa lọ́dún yìí ká dáríji ọkọ wa ká dáríji gbogbo ẹni tó ṣẹ̀ wá nígbà náà ni ìrànlọ́wọ́ ọlọ́run ó wá nígbà náà láàrin ojú rere ọlọ́run. how many of you want the help of God this year raise up your hand like this. mélòó ló fẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run ní ọdún inú wa ẹ gbọ́wọ́ sókè. forgive and forget. ẹ dáríjì kẹ́sì fojú fo ẹ̀ṣẹ̀ àpò. lay your hand upon your head. ẹ wá gbọ́wọ́ yín sórí báyìí. Jesus Christ forgive and forget. He pray for the enemy. So, if you want cry Jesus, you want the favor of God, you want your prayer be answered, you must forgive and forget. I want you to read I Luke twenty thirty 33 to four. When they came to the place called school, they crucified him along the criminal, one of his right hand, another his left. four. Jesus said, Father, forgive them. They don't know what they are doing. And they divided their clothes by casting them. So, Jesus was punished without offending anybody, but Jesus pardoned his enemy. This year, we must not keep malice. We must forgive and forget in order your miracle will be permanent kí ìyanu wa kó lè tọ́jọ́ ní ọdún yìí a gbọ́dọ̀ dáríjì gbogbo ẹni tó ṣẹ̀ wá gẹ́gẹ́ bí Jésù ti ṣe nínú ìwé Lúùkù orí kẹtàléní ogún ẹsẹ̀ kẹtàléní ọgbọ̀n títí dé ìkẹrìnléní ọgbọ̀n ó ní nígbà tí wọ́n sì dé ibi tí à ń pè ní agbárí níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébò àti àwọn arúfin náà ọ̀kan lé ọwọ́ ọ̀tún àti ọ̀kan lé ọwọ́ òsì Jésù sì wí pé bàbá dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe Very important to listen to God this year. If you want miracle, signs, and wonder, and blessing, you must forgive and forget. Let the matter go. Forgive and forget. Ó ṣe pàtàkì láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ní ọdún yìí tí a bá ń fẹ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ gbọ́dọ̀ kọ́ láti máa dárí ẹ̀ṣẹ̀ jì àwọn ènìyàn kẹ̀sì máa gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ The last quotation is this. Ibi kíkà tí ó kẹ́yìn rèé. Colossians 3 13 to 14. Bear with each other and forgive whatever grievances you may have against anybody. Forgive as the Lord forgive you. And over all this, vengeance put on love which bind them all together. So, forgive and forget if you want blessing this year. ẹni tó bá ń fẹ́ ìbùkún nínú ọdún yìí kó dárí ẹ̀ṣẹ̀ jẹ́ àwọn ènìyàn kó sì gbàgbé gbogbo ẹ̀ṣẹ̀ wọn gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé kólóṣe orí kẹta ẹsẹ̀ kẹtàlá sí ìkẹrìnlá ó ní ẹ máa faradà fún ara yín ẹ sì máa dáríji ara yín bí ẹnìkejì bá ní ẹ̀sùn sí ẹnìkan bí Kristi ti dáríjì yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kẹ́yìn kí ó máa ṣe ṣe pẹ̀lú àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹ gbé ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé That is the message of God to you this morning before I pray for you. Iṣẹ́ Ọlọ́run sí yín ní àárọ̀ yìí ni kí bàbá tó súre fún wa. I want you quickly now before I pray for you. Ní kí ẹ mọ́ kán báyìí ká tó lọ gbàdúrà fún yín. Go and tell you count it. Ẹ ó ka iye àwọn ènìyàn. Fourteen people. Èèyàn mẹ́ńlá ni o. God said forgive and forget. Ọlọ́run ní dáríjì kó sì gbàgbé ẹ̀ṣẹ̀ náà. go go go go. Èèyàn mẹ́ńlá Ọlọ́run ní dáríjì ọlọ́run ní kẹ́ ẹ dáríjì kẹ́ gbàgbé ẹ̀ṣẹ̀ náà ẹ dáríjì ẹ dáríjì ẹ dáríjì ẹ dáríjì ẹ dáríjì kẹ́ ẹ gbàgbé ẹ̀ṣẹ̀ náà. let it be complete. ẹ jẹ́ kó kún èèyàn mẹ́ńlá ni. In Jesus' name we pray. Amen. Ó yá ọlá gbọ́wọ́ méjèèjì sórí yín. Place your two hands on your head now. And continue to say amen. Kẹ́ ẹ máa ṣàmì bí bàbá ti ń gbàdúrà. For the signs and wonder God has performed miracle in your life. Ọlọ́run ti ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé wa. Listen. Ẹ gbọ́ ilé yìí. Number one. Àkọ́kọ́. God is worthy to be praised continue to praise, continue to thank God this year. Number two, this year is a year of peace, progress, and blessing for you this year. ìkíní ni pé ẹ tẹ̀síwájú láti máa yin ọlọ́run torí ọlọ́run ti dá wa ó ti ṣe rere fún wa ìkejì náà ni wípé ọdún yìí ó jẹ́ ọdún ìbùkún ọdún ìdùnnú ọdún àlàáfíà ọdún ayọ̀ ọdún ìṣẹ́gun ni fún wa. number three this year is a year of expose wicked and punish for the wicked this year. ọdún yìí yóò jẹ ọdún tí a ó tú àwọn aṣebi láṣìírí tí ọlọ́run ó sì fìyà tó dógbin jẹ wọ́n. and number four. ìkẹrin nìyí. which who can tell me number four. ta ló lè sọ kókó kẹrin fún wa. Eh? Oh, you are wonderful ẹ̀dá àyanu ni yín o wọ́n ti dáhùn. God bless you. kí ọlọ́run ó bùkún. don't lis ten the fake prophecy this year. ẹ má tẹ́tí sí ìran èké ní ọdún yìí àti àsọtẹ́lẹ̀ èké. because God loves you. torí pé ọlọ́run fẹ́ràn yín. it's very important. ó ṣe pàtàkì. number five who can tell me. ìkarùn ta ló lè sọ. Eh? oh give Jesus a big hand. ẹ pàtẹ́wọ́ fún Jésù ó ti sùn tiẹ̀. don't be a lazy man. ẹ má jẹ́ ọ̀lẹ ọkùnrin. a lazy woman. tàbí ọ̀lẹ obìnrin. don't be lazy Go work. ẹ má jẹ́ ọ̀lẹ ọlọ́run ṣiṣẹ́ pàápàá. number six. ìkẹfà ńkọ́. find something to do. ẹ wá nǹkan ṣe. find something to do this year. ẹ wá nǹkan ṣe lọ́dún yìí. number seven. ìkeje ni pé. tell me number seven. ẹ sọ ìkeje o. Eh? Eh? Oh, give Jesus a big hand. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Before I bless you. Kí bàbá tó súre fún wa. main two things that I want to do. Ó kù nǹkan méjì tí wọ́n fẹ́ ká ṣe. If you want to forgive her, somebody offended you and ah, from now you want to accept Christ. Jesus, you know, Jesus pardon. they spear him, they crown a crown of thorn, and Jesus said, Father, forgive them. They don't know what they are doing. Christ Jesus can open the can, can send the angels and fire to burn them. But Jesus said, Forgive them because they don't know what they are doing. If you want to want the power of God, you want to accept Christ Jesus, that you want to forgive and forget, and you don't want to be a lazy man, a lazy woman this year, where you are, I want you to raise up your hand and let me pray for you. tẹ́ ẹ bá fẹ́ gba Jésù sáyé yín tí ó fún yín ní agbára láti jẹ́ kó ṣeé ṣe fún yín láti dáríji àwọn tó bá ṣẹ̀ àti láti fojú fo ẹ̀ṣẹ̀ wọn ẹ yín sókè ẹ tó ń fẹ́ agbára Ọlọ́run torí pé agbára ènìyàn ò ká ṣùgbọ́n agbára Ọlọ́run nìkan ló lè ka èyí lẹ́sìn lè rí gbà nípa gbígba jésù kristi ní olúwa àti olùgbàlà. raise up your hand. ẹ gbé ọwọ́ yín sókè. raise up your hand. ẹ gbé ọwọ́ yín sókè. and say after me. kẹ wá wí tẹ̀lé bàbá. and this is the first time you come to this mountain. bóyá ìgbà àkọ́kọ́ tẹ dẹ́sẹ̀ tẹ. raise up your hand. ẹ gbé ọwọ́ yín sọ ẹ náwó. and say after me. ẹ máa wí tẹ̀lé bàbá. lord jesus. jésù olúwa. i can't hear you. mi ò gbọ́ yín dáadáa. Lord Jesus. Jésù Olúwa. I thank you. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ. I bless your holy name. Mo bùkún fún orúkọ mímọ́. Lord Jesus. Jésù Olúwa. I am a sinner. Ẹlẹ́ṣẹ̀ ni mí. Forgive me. Dárí ẹ̀ṣẹ̀ mi jì Lord Jesus. Jésù Olúwa. Let it be easy for me. Jẹ́ kó rọ̀ mí lọ́rùn to work this year. láti ṣiṣẹ́ takuntakun. let it be easy for me. jẹ́ kó rọ̀ mí lọ́rùn. to forgive. láti dárí ẹ̀ṣẹ̀ jì this year. nínú ọdún yìí. Jesus. Jésù. Jesus. Jésù. give me power. fún mi ní agbára. and strength àti okun. this year. nínú ọdún yìí. lord jesus. jésù olúwa. i promise. mo ṣèlérí. to follow you. láti máa tẹ̀lé ọ. in jesus name. ní orúkọ jésù. put your hand two hands onto your chest like this. ẹ wá gbọ́wọ́ lóòkà àyà yín báyìí ọwọ́ méjèèjì. In the name of Jesus. Amen. I pray for you. All the spirit of laziness, I cancel them in the name of Jesus. Amen. Do you know the spirit of laziness is a sickness? Ṣé mọ̀ pé àìsàn ni ẹ̀mí àọ̀lẹ? In the name of the Father, Son, and Holy Spirit, I rebuke all the spirit of laziness in the name of Jesus. Amen. In the name of the Father, Son, and Holy Spirit. I pray for you, God Almighty will give you grace to forgive those who are very difficult to forgive. God will give you the grace. Amen. In the name of the Father. Amen. In the name of the Son. Amen. In the name of Holy Spirit. Amen. In Jesus' name we pray. Amen. Amen. Amen. Your hand like this. Remain only one thing before I pray for you. Nǹkan kan ló kù ká tó lọ gbàdúrà. I want you to pray for yourself. Ẹ fi ẹnu ara yín gbàdúrà báyìí. Proverbs eight seventeen. Ìwé òwe orí kẹjọ ẹsẹ̀ kẹtàdínlógún. He said, I love those who love me, those who seek me early in the morning will see me. Riches and honour are with me. Ó ní mo fẹ́ àwọn tó fẹ́ mi, àwọn tó wá mi lẹ́yìn àárọ̀ kùtù, wọ́n ò rí mi, ọlá àti ọrọ̀ ó ń bẹ ní ọwọ́ mi. báyìí. do your hands this way. olúwa olódùmarè. almighty God. olúwa olódùmarè. almighty God. olúwa olódùmarè. almighty God. kọ́kọ́rọ́ ọlá àti ọrọ̀. the key of riches and honour. olúwa gbélé mi lọ́wọ́. give them to me. ó yá ìgbàdúrà shall we pray father in the name of jesus the almighty God. I pray that you hand over the keys of honor and riches unto me in the name of Jesus. I receive it. Keys of honor, keys of wealth, and um, riches. I receive them in the name of Jesus. Pray, pray, pray, pray. Ẹ máa gbàdúrà yẹn lọ. Kọ́kọ́rọ́ ọlá àti ọ̀rọ̀ Olúwa gbé lé lọ́wọ́. Hand over unto me the key of blessing and honor, of riches and honor. Hand them over to me. I receive it. I position myself to receive the key of honor and wealth and riches. I have it. I have them in the name of Jesus. In Jesus' name we pray. Amen. Look at me. Ọlọ́run kì í súre ẹ̀mí gígùn fún ẹ. God says I should pray for long life for you. Àbọ̀ Do you want it or not? ta ló fẹ́ mọ̀ bówó bí ẹni bomi. who want to be fetching money like water. ìyẹn lọ́kàn báyìí ẹ wọlé. that is nice. hear this. Matthew four thirteen. Matthew orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlá. nígbà tí náà ni Jésù di Gálílì sọ̀dọ̀ Jòhánù láti bá mi dìsì lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n Jòhánù kọ̀ fún un ó wí pé èmi là bá bá mi dìsì lọ́dọ̀ rẹ̀ ìwọ sì tọ̀ mí wá Jésù dáhùn ó sì wí fún un pé jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà láti mú gbogbo òdodo ṣẹ bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀ nígbà tí Jésù bámtíìsì tán ó jáde lẹ́sẹ̀ kan náà nínú omi sì wó ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí Ọlọ́run sì sọ̀kalẹ̀ ó bà lé ó bà lé níbi tí a kà yìí. Where we have read. And leaving Nazareth, he came and dwelt Capernaum, which is upon the sea coast in the borders of Zabulon Baba, and Naphtali. Yes. Bàbá àdúrà gbọ́ràn sáṣẹ Ọlọ́run. Our father in the Lord obeyed the commandment of God. That's why it's well with him. Who wants to make it in life like Kálọ́fẹ́ our father? Who wants to make it like our father in the Lord? Mo What we did will you do? ṣé o ṣe. are you ready to do what they did. gbogbo ẹ̀yin tẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ti gbàrí bọmi ẹ sókè. those who have not received water baptism please nawọ́ ẹ sókè by raising up your hand. nawọ́ ẹ sókè. raise your hand up. mo fẹ́ gbàdúrà fún ọ nawọ́ ẹ sókè. our father will pray for you raise your hand if you have not been baptized by water immersion tó ti gbàrí bọ́ mi. they have not been baptized. súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí. come closer to the altar. súnmọ́ bí. come closer. ṣèkíá ṣèkíá ṣèkíá ṣèkíá ṣèkíá dá mi lóhùn. lókè ẹ ah sima ọdọ ẹ wá bí náà ẹ wá bí náà ẹ wá bí náà bàbá ní kẹ ẹ ẹ mọ bọ wá bí náà. come closer. jésù pé mi ó bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. ṣèkíá ṣèkíá. ó sọ wípé kémi yóò tẹ̀lé òun. mo sọ wípé bẹ́mi bá tẹ̀lé ọ. ó sọ wípé ẹkún mi yóò dẹ̀rẹ̀. jésù pé mi jésù pé mi ó bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. ó sọ wípé kémi yóò tẹ̀lé òun mo sọ wípé bẹ́ẹ̀mi bá tẹ̀lé ọ ó sọ wípé ẹkún mi yóò darí. hallelujah. hallelujah. ẹ wò mí. look at papa. mi ì sọ ọlọ́run. i'm not God. ṣùgbọ́n ọlọ́run wà pẹ̀lú mi. but God is with me. áńgẹ́lì aláàánú ti sọ̀kalẹ̀. angel of mercy has come down. mo ti ń bá sọ fún ọ ni kò ṣe. whatever I ask you do do bàbá aládùúwà ni kò gbọ́dọ̀ mọ́ àbọ̀ báyìí. Our father asked you to come up here. Kò kúnlẹ̀ síbi kí n gbàdúrà fún ẹ. And be on your knees for our father to pray for you. Come over. Ṣé kíá ṣé Quickly please. Mo fẹ́ gbàdúrà fún ẹ ni. Our father will pray for you. òtítọ́ jésù lọ fún wẹ̀lú mọ́ mi àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn aṣọ rẹ̀ àfúnfún ó sì mọ̀ láòláò káwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn àtiwẹ̀ àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ tiwẹ̀ ọkọ̀ mọ́ aṣọ rẹ̀ àfòfò ó sì mọ̀ lọ́lọ́ ọwẹ́ ọ nígbà jẹ́ thank you Oh, pè ó kí ó wá wọ́n wọ́n Jésù wọ́n Oh, ó kí ó wá Oh, wọ́n wọ́n Jésù wọ́n pè Oh, kí ó wá wọ́n wọ́n wo Jésù ọ̀pẹ̀ ọ̀dí ọba. torí mo mo mọ̀ bí tó wà ó ní kí n pè ọ́ máa bọ̀ wá o wá wọ́n wo Jésù ọ̀pẹ̀ ọ̀dí ọba. torí mo èmi mọ̀ bí tó wà o mo wá ní kí n pè ọmọ àbọ̀ ọmọ wa wá wá wo Jésù ó pé ó kí ọba wá wá wá wo Jésù ó pé ó jí ọba. kú fún mi jẹ́ kí lè jẹ́ olótìtọ́ Jésù Ọlọ́run mi. Mo wá fẹ́ ní tó kú fún mi ayé mi yóò sì dùn púpọ̀. Mo wá fẹ́ ní tó fún mi Jésù Ọlọ́run mi. wọ́n fẹ́ ní oko fún mi jésù. hallelujah mo kì í pé ẹ kú oríire kí mo ti wí ẹ lọ kọjọ́ òní sílẹ̀. go and write today's date. ẹ̀kíní ẹgbọ́ràn. you obeyed in the first instance. ìgbésẹ̀ tí o gbé the step that you take. tó gba ìrìbọmi bíi Jésù. that will be baptized like Jesus. tá a bá ti ṣe ìrìbọmi fún ẹ. after this baptism. wọn á kọ orúkọ rẹ sínú ìwé ìyè. your name will be written in the book of life. wàá jẹ́ ọ̀kan nínú àwọn tí ó bá Jésù jọba. you be one of those who will reign with the Lord Jesus. ayé rẹ wá yí padà bẹ́ẹ̀ tẹ wá. your life will turn around for the better like us. àwa náà. We. Bí ètò yín la rí. We were like you. Ṣùgbọ́n nígbà tá a gbé ìgbésẹ̀. But when we took the necessary steps. Ọlọ́run sọ ayé wa rere. God made our life better. ní Mark. in Mark. orí ẹsẹ̀ kẹẹ̀dógún. chapter sixteen verse fifteen. ó ní ká máa lọ sí gbogbo ayé. he says we should go to all the world. ká máa wàásù ìre fún gbogbo ẹ̀dá. and preach the gospel to all mankind. ẹnikẹ́ni tó bá gbàgbọ́. whosoever believes. tí a bá baptisi rẹ̀. and we baptize such. yóò là. he will be saved. ṣùgbọ́n ẹni tí ò bá gbàgbọ́. then whosoever refuses. yóò jẹ̀bi. will be condemned. ò ní jẹ̀bi. you will not be condemned. mo mọ̀ pé ẹ gbọ́ràn. I know you obey ẹ ní jẹ̀bi. you will not be condemned. tó bá di aago méjìlá lénìí. by twelve noon today. kẹ wá lọ́sàn-án. come in the afternoon. wọ́n tíìchì yín. and we will be taught. tó bá wá di ọ̀la. tomorrow. wọ́n á ṣe ìrìbọmi fún yín. you will be baptized. ṣé ẹ rí yẹn. that certificate. wọ́n máa ń rà á ni. they normally buy it. màá rà fún yín. our father will buy it for màá you. màá sanwó ẹ̀. i will pay for it. iye tó jẹ́ màá sanwó ẹ̀. he will pay for the cost nígbà tó bá fẹ́ fún yín ní ọ̀la bàbá wọn á ṣèkì yín. and father will give you a handshake. wọ́n wọ́n wà wọ́n wà ya fọ́tò. and the pictures will be taken. nígbà tó bá ya fọ́tò. after the picture be taken. ó gbèsè pálọ̀ ẹ. they will put it in your sitting room. mo ti gbọ́wọ́ lé lórí. he has laid his hand on. tó bá ti fọwọ́ kàn ọ́. when he touches you. anointing. the anointing tí ó wà lára mi tó wà lára ẹ̀. now it's in the body and the body we flow into your life. ìwọ náà ṣe rere nìyẹn. then you begin to prosper. o lè dèrò sí ọlọ́run. you can become a minister. o lè ga jù wá lọ. you can be higher than us. o lè ga jù adébóyè lọ. you can be higher than adébóyè. o lè ga jù gbogbo àwọn tẹ́ ń gbọ́ yẹn lọ. you can be higher than those who we hear about. hallelujah hallelujah. hallelujah. ilẹ̀ àánú ọlọ́run kì í sú. the land the land of mercy of God will never. ẹ tẹ́wọ̀ yín báyìí. place your hand. bọ́wọ̀ ìsórí ẹ gbé kan sí ọ̀kan àyà ẹ. one on your head and one on your bosom. torí o gbọ́ràn sí àṣẹ ọlọ́run mọ wí tẹ̀lé mi. we say after our father. jésù olúwa. lord jesus. mo dúpẹ́ ní ọwọ́ rẹ. i thank you. gbogbo ẹ̀ṣẹ̀ mi. all my sins dáríjì mí. forgive me. dáríjì mí. forgive me. Jésù Olúwa. Jesus Lord. aláìlágbára ni mí. I'm weak. fún mi ní agbára. grant me strength. ràn mí lọ́wọ́. help me out. láti tẹ̀lé ọ. to follow you. mo pinnu. I decide. láti ṣèrìbọ mi. to do baptism. gẹ́gẹ́ bí ìwọ ti ṣe. like you did. Olúwa. Lord. dá mi lọ́lá. honour me. bí àwọn ìránṣẹ́ rẹ. like your minister. ọlá ń bẹ lọ́wọ́ rẹ. you have honour in your. màá gbọ́ràn sí ọ lẹ́nu. I will obey you. kò wá ṣàánú fún mi. have mercy on me. Jésù Olúwa wa. in jesus name. ọba àwọn ọba kó gbàdúrà fún ọ. amen. ọlọ́run israẹli kó yà ọ lẹ́nu. amen. wàá gbàtura. amen. afẹ́fẹ́ yìí fẹ́ ó ń fẹ́ ìtura ó gbàtura. amen. bó o ti gbọ́ràn ọlọ́run á yà ọ lẹ́nu. amen. bàbá gbọ́ tìrẹ. amen. olódùmarè á gbọ́ tìrẹ. amen. jésù olúwa wa. amen. amen. amen. mo kí ọ pé o kú oríire o. i congratulate you. mo kí ọ pé o kú oríire o. i congratulate you mo gba bí sọ̀kalẹ̀. mo fẹ́ lọ gbàdúrà ìbùkún fún yín. I want to pray for your blessing. ẹ gba bí lọ. go through ìkìrìsìtì dọ̀kan mi dé ayé mi ti dábì sọ̀rọ̀ láàrin ìbánú jẹ́ àtàrò ayọ̀ nìlá tí mọ hallelujah hallelujah ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáríjì gbà ibikíbi tí bàbá wa ó ṣèwé jẹ sí wa níbẹ̀. mo fẹ́ kí màmá ṣẹwẹ́lẹ́ mo fẹ́ jó. Ah, our father wants to dance. Mami ṣẹwẹ́lẹ́ we come and meet. Rẹ́kọ̀dù mi náà fẹ́ jáde. His own record will soon be out. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣèrìbọmi yẹn láago méjìlá ẹ bá mi lórí White uh, Altar yìí ibẹ̀ láti máa ṣe ìrìbọn láti máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí ṣe ti gbọ́ láago méjìlá géréré ẹ̀jẹ̀ àpàdé bíi ẹ̀rí mi náà ń bẹ lágbára ọlọ́run. ẹ kẹ́ hallelujah o. hallelujah. ta ló ń máyọ̀ lọ́lé. who is taking joy home. ẹni tó máyọ̀ lọ́lé kó dìde kí n rí. stand and let me see you if you are taking joy home. jó kí n rí ọ. dance this way do, da, do ṣàṣe ta ló who is taking home joy. mọ̀mọ́ sẹ́wẹ́lẹ́ ìṣẹ́jú mẹ́wàá ni mo fún ọ. you have ten minutes to spend. mo fẹ́ kọrin. our ah, father wants to he wants to dance. oya oya oya. Who is greater than Jehovah Lord divine? Oh, there is no one greater. There is no one greater. There is no one greater than Jehovah Lord divine. Who is greater than the other, not the kind of? Greater, greater. Holy excellent. Jehovah, there is no one greater than Jehovah. Excellent. Babylon Jehovah, there is no one greater than Jehovah. Gbogbo tí mo dúpẹ́ lé lórí lókun yé mi ayérayé ló ṣe mí lóore kò ṣe pamọ́ra ẹ̀yin tó ṣe lóore ẹ̀kẹ́ aleluya jọ. gbogbo tí kò dúpẹ́ lé lórí ló kú yé mi. ayérayé ló ṣe mí lóore kò ṣe pamọ́ra èmi ẹni ẹ̀yìn ọjọ́ sí ó mú mi lọ síbi gíga. gbogbo ohun tí mò ní o wọ́n fi jésù lógo ọba tó dá mi lọ́lá ó ṣe mí lógo òtútù òjì ẹ̀sán kí ló ṣe ó ṣe mí lógo ó dá mi lọ́lá ó ṣe mí ẹ pariwo ó ṣe jésù ó ṣe jésù ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Sọ bó ṣe Jésù. Sọ bó ṣe Jésù. Ìjà yẹn máa kéde rẹ̀. Ó máa kéde rẹ̀. Ìjà yẹn máa kéde rẹ̀ o. Ẹ gbọ́wọ́ sókè, ẹ̀mí rẹ̀. ògo ọmọ sínú ògo ọba tí kì í kú ọba tí kì í rẹ̀ táwọn dàbí rẹ̀ o. bíyà èèyàn méje ni ó kọjú sí one two three four five six seven wọ́n máa sọ fún ọ pé òbí ìwọ wá ìwọ wá lọ́jọ́ tí bá ṣayẹyẹ. wá wá wá wá lọ́jọ́ tí bá ṣayẹyẹ. wá wá wá wá lọ́jọ́ tí bá ṣeré. wá wá wá lọ́jọ́ tí bá ṣeré. ìwọ wá tó bá ṣe rẹ̀ mí lọ́jọ́ bá ṣe rere. on mama in law. won't go yet. olúwa sọ fún mi pé. the lord told her father this. n fẹ́ dá àwọn èèyàn kan lọ́lá. he wants to honour some people. ó ní bàbá dá mi lọ́lá rẹpẹtẹ bàbá dá mi lọ́lá rẹpẹtẹ ọlọ́lá nìyẹn. bàbá dá mi lọ́lá rẹpẹtẹ bàbá ò dá mi lọ́lá rẹpẹtẹ bàbá dá mi lọ́lá rẹpẹtẹ.

Father, in the name of Jesus. Lord, I ask for key of long life. Give it to me, Lord. I'm here for that. I receive it in the name of Jesus. Key of long life. Grant me, Lord. Key of long life. Jesus Christ, Olúwa wa. Amen lajú yín. open your eyes. ṣe máa gbọ́ràn. will you obey. ẹ dá mi lóhùn. will you obey. níbikíbi tí mo bá dé lágbàáyé. wherever I step in life. Kò sóhun tí mo sọ tọ́lọ́hún òfàṣẹ sí. There is nothing I say that is not backed by God. Ọkọ̀ ọdún méjì kò pé sixty years. Two years to make sixty years in ministry. Sọ fún ọ nísìnyí. If I tell you right now. Kò ṣe. That you do. Kí ló ṣe sẹ́ bí yìí. What work this? Eh? ó dà bí ó dà. is it beautiful or not. gbogbo iná kí ló ṣe. all these lightings what made it. mo fẹ́ gbàdúrà. i'm about to pray. kéde sàmì. and say amen. resebu mọ paetoli nge gbogbo àwọn tó lọ́wọ́ nínú iṣẹ́ yìí ní ọdún tó kọjá ẹlẹ́dàrún ayé abùlùmọ́ bí ọ̀pọ̀ òjò gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí pátá lọ́kàn òjọ̀ kan ọlọ́run wá bùkún fún wọn. amen ngebe otu n'ọbụ yesete ke bụrụ n'ọma ya ìbùkún wọn yóò dàbí omi òkun. amen. lórúkọ bàbá yóò dàbí omi òkun. amen. lórúkọ ọmọ yóò dàbí omi òkun. amen. mímọ́ yóò dàbí omi òkun. amen. gbọ́ àdúrà. amen. jésù olúwa wa. amen amen amen in jesus. máì lọ́hùn. don't go yet ohun tí mo bá sọ. whatever I say. ọlọ́run ló sọ. God has said it. ìgbà tí mo wá bí ní ọdún kẹta. when I came here about three years ago. ohun tó ló wá wí ó ṣẹ. what God said came to pass. last year it came to pass. bíbélì wípé. bible says. ó ní ẹ ìlérí ìfẹ́ kẹ́ẹ̀dẹ̀ san fún olúwa. make a vow and pay it unto the Lord ní ìwé Hébérù orí kẹtàlá ẹsẹ̀ wọn ní àtìmọ́ ṣoore wọn àtìmọ́ fẹ́ fún ni ẹ mọ̀ gbàgbé. in Hebrews chapter thirteen verse sixteen to do good and to bless people don't forget. ìránṣẹ́ ọlọ́run àlàyé olúwa sọ pé anytime tó o bá rán mi níṣẹ́ kí n mọ̀ mọ̀ bẹ ènìyàn. the Lord said whenever God send our father. olúwa ní kí n mọ̀ mọ̀ bẹ ènìyàn. na he should not beg people. baba olúwa ní kí n mọ̀ mọ̀ bẹ anybody. our father say you should not beg anybody. bóyá mo fẹ́ béèrè owó ni olúwa ní kí n mọ̀ bẹ ẹnikẹ́ni. maybe you want to collect an offering from you. kò dẹ̀ sẹ́ni tó gbọ́ ohun tí mo wí ayé ò dáa. whosoever obeys what I say will make it in life. mo jẹ mo fẹ́ béèrè náà ta ló fẹ́ kí sẹ́yìn tẹ̀síwájú kó lọ. who wants this work to progress. ẹ dá lóhùn. We want this work to progress. The whole, this place will become a city. The whole universe will be coming màmá ó ní Luke six thirty eight Jésù ló wí bẹ́ẹ̀ ó ní fẹ́ fúndé àwọn fẹ́ fún yín akìmọ́lẹ̀ press down wọ́ sílẹ̀ òun ló fẹ́ fún Olúwa torí náà Ọlọ́run fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. God wants to ask from you now Luke chapter six verse thirty-seven bọ́ọ̀ kan ló ti máa béèrè ní ọwọ́ rẹ. if you don't have what I'm about to ask. Bíbélì ló sọ bẹ́ẹ̀ ọ ní ẹ tàn tẹ ẹ ní. kẹ́mi ṣe yà. bible say go and sell your properties and give alms. ó yẹ kó ní ẹ́sítéètì bàbá yìí kọ́kọ́ mọ ní ẹ́sítéètì jọ ọdún bá bí nínú ìwà jọ. The man of God is supposed to be multiplying estates. At least he has to take after his father. Oh, yẹ came náà lẹ́ estate. He is supposed to have an estate too. A máa ra mọ́tò fẹ́yàn, máa ra Have àbí àti bàbá Adéṣán, a máa ra fẹ́yàn. Ẹ wo ohun tó ṣe. kékeré ni bí o ọlọ́sẹ̀ Àbújá gbogbo ẹ̀ iṣẹ́ ìrere ló fowó ẹ̀ ṣe. He spends his money on evangelism. This is a tip of the iceberg. If you compare. Omi yẹn Where's the water? kéèyàn mẹ́ta kínú sí ọlọ́tún mẹ́ta kó dání. Three ministers of God will carry the water in their hands. Say your ni. Uh, three. mẹ́ta yẹn ọ̀ya. Oh, yeah. baba. ẹnà sókè pay ado use àṣẹ lọ fún omi tó fi pẹrúgbìn jáde nínú ilẹ̀ òjò kéèrọ gbígbóná àṣẹ ni kéèdùbù yusuf àṣẹ tá a fi dá yé àtọ̀run kọ́ wọnú ẹ̀ amen. ẹnikẹ́ni tí mo bá pè láì bẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣènìyàn lóore agbọ́ràn lórúkọ olúwa àwọn ọmọ ogun gbogbo àwọn tó bá gbọ́ tiẹ̀ lónìí jẹ́ kára ó tù wọ́n. amen. jẹ́ kí ìbùkún wọn kó dàbí omi òkun. amen. ní orúkọ bàbá. amen. ti ọmọ. amen. ti ẹ̀mí mọ́. amen. jésù olúwa wa. amen tó bá kan ibi tí ó ti dá mi lóhùn. if it comes to the point you have to answer me. mi dẹ̀ bẹ̀. I'm not begging you. tómi ìbá kan orí ẹ. if this water touches your head. tẹ bọ́ sí láyé nìyẹn. you make it in life. tọ́lọ́run bá ní kí n gbọ́ wọlé ọ lórí. if God asks me to place my hand on your head. màá gbélé ọ lórí. I will do so. tọ́lọ́run bá ní omi ní kí n bùlé ọ lọ́wọ́. God said I should put water in your hands. kò sẹ́ni tí mo ṣe bẹ́ẹ̀ fún káyé ò anyone that I do this for will make it in life. gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. all of them. They are in multitude. California ni London ni gbogbo wọn ni o. Be it in California or London. Ó dẹ̀ mo re, ó ń tọ́jú mi. It's not an ingrate. He take good care of our father. Baba. ó kọ́lé fún mi ní Abuja. He even built a house for our father in Abuja. Àwọn ará Abuja ní kí n wá ní. Tẹ́ ẹ̀ bá kọ́lé tí bàbá ó dé sí, n ò ní jẹ́ kí n wá said, if you don't build a house for Papa, I won't allow him to come. He built it and it's on record. It's. ṣe Amen. Wàá Amen. Wàá Amen. Nge bubu nunu ọ̀pọ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́yìí sódì òbíbi. Ọlọ́run ló dá ilẹ̀ tó perúgbìn jáde nínú ilẹ̀. Ṣé àtúnlẹ̀ sọ pé? Mi ò gbọ́. Ọ̀dà irú agbára tọ́lọ́run fi wọ ilẹ̀ ó yọ̀ǹda fún ọ amen. ìyẹn náà tó ẹ. ẹnikẹ́ni tó mi bá kàn ní ara lórúkọ olúwa amógún <laughs> bómi òkun ṣe bómi òsì ṣe gbilẹ̀ bẹ́ẹ̀ ni kó ló àwọn gbilẹ̀. amen. jésù olúwa wa. amen. ọmọ sáré ni o tó bá ti kàn ọ́ débi tó nu adé mo dẹ̀ fún ọ mo fún ọ títí di ẹ̀. Eh, ẹ june ah, june ti pẹ́ jù jun kínní ó ti pẹ́ jù hallelujah ẹ o ké dáadáa. hallelujah. ngaba eyese to kobo epe mmanu nunu kéwù ọlọ́run kan fún ọdún oṣù mẹ́ta oṣù mẹ́ta yẹn gan ti pẹ́ jù kó oṣù mẹ́ta yẹn ó pẹ́ jù tó fi rí tó lọ́run fi ṣèyanu fún ọ three months is too long for you to have your miracles. The deadline is the end of March. It's not. It's even too long. mo fẹ́ yàn márùn one million. five people to give God one million naira. one million. one million naira. Rush báyìí today the one that comes early. máa gbé ọwọ́ lé àwọn èèyàn yẹn lórí. lọ ó máa ṣàṣe tí lọ́dọ̀ jésù olúwa ó máa ṣàṣe tí lọ́dọ̀ jésù olúwa ọba tó pàṣẹ fọyọ́ tó gbọ́yọ̀ síta ọba tó pàṣẹ kúlẹ̀ tó gbọ́dọ̀ sẹ́nìjà ọba tó pàṣẹ tó dá mi lọ́kùnrin pàṣẹ jésù pàṣẹ òkìrì ayé mi tẹ̀lé lọ́wọ́. Jésù wọlé wá lásìkò mú Jésù wọlé wá. Ọba ṣàṣetì lọ́dọ̀ Jésù Olúwa. Ọba tó pàṣẹ fọjọ́ tọ́jọ́ yọ síta. Ọba tó pàṣẹ fún ilẹ̀ tó gbé Mósè níjà. Ọba tó pàṣẹ tó dá mi lọkùnrin sáyé. Pàṣẹ Jésù pàṣẹ òògùn ayé mi tẹ̀ mí lọ́wọ́. Ọba ṣàṣetì lọ́dọ̀ Jésù Olúwa ó máa ṣàṣẹ tí lọ́dọ̀ Jésù Olúwa ọba tó pàṣẹ fọjọ́ tọjọ́ yọ síta ọba tó pàṣẹ fúnlẹ̀ ló gbẹnu sẹ́nìjà ọba tó pàṣẹ tó dá mi lọ́kùnrin sáyé àṣẹ Jésù pàṣẹ òun kiri ayé mi tẹ̀lé lọ́wọ́. hallelujah gbogbo ẹ̀ tó gbọ́n báǹkì àkáǹtì ibi o lè transfer báyẹn lórí fóònù ẹ. you can do transfer on your phone if you have the account number of this place. ọ̀dẹ̀ rí ntọ́lá ọmọ ṣe fún ẹ. and you will see the result ọlọ́run tó ràn mí lọ́wọ́ dẹ̀ ràn ọ́ lọ́wọ́. the lord that help our father will also help you. òun náà ràn bàbá aládùúgbò lọ́wọ́. he also help our father. òun náà ràn ọmọ mi sẹ́wẹ́lẹ́ lọ́wọ́. he help our mother sẹ́wẹ́lẹ́. gbogbo àgbáyé ni wọ́n ti ń gbọ́n sẹ́wẹ́lẹ́ gbogbo àgbáyé náà ti ń pè. all over the world they call her and invite her. ẹ kí hallelujah hallelujah. hallelujah. olúwa mi ṣe mí lóore olùgbàlà ṣe mí lóore mú mi débùté ayọ̀ wérewére ìwáyé mi kò pé mi ò bàbá rere olúwa mi ṣe mí lóore ìgbàlà ṣe mí lóore mú mi débùté ayọ̀ wérewére ìwà ayé mi kò pé mi ò bàbá rere. One thousand sọ one thousand wọ́n tọ́ sọ mọ́ mú bọ̀ mọ́ mú bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀. olúwa mi ṣe mí lóore. Jésù olùkàlà ṣe mí lóore. Mú mi dẹ́kùté ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìwáyé mi kò pé mi ò bàbá rere. Olúwa mi ṣe mí lóore. Olùgbàlà ṣe mí lóore. Mú mi dẹ́kùté ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìwáyé mi kò pé mi ò bàbá rere. olùgbàlà ṣe mí lóore. one thousand naira please come up one one thousand. mú mi débùté ayọ̀ wérewére ìwà ayé mi kò pé mi ò bàbá rere olúwa ni ṣe mí lóore olùgbàlà ṣe mí lóore mú mi débùté ayọ̀ wérewére ìwà ayé mi kò pé mi ò bàbá rere one thousand. owó la àgbáyé já. a ó sì mí bí ọba. owó débi tí ràn mí rí o. owó la àgbáyé já. owó la àgbáyé já. a ó sì mí bí ọba mo débi tí ràn mí ò kẹrí o wọ́n la àgbáyé dá. èmi ò la àgbáyé já a ó sì rí bí ọba ní. one thousand. owó débi tí ràn mí òde orí o wọ́n la àgbáyé já múlá àgbáyé já a sì níbi ọba mi ó dẹ́bi tí ràn mí ò rí ọ múlá àgbáyé já. ọlọ́run mi ga èmi náà yọ̀gá olówó ní jẹ́sẹ̀ èmi náà máa lọ́wọ́ ọlọ́run mi ga èmi náà yọ̀gá olówó ní jẹ́sẹ̀ èmi náà máa lọ́wọ́. ṣe rere. estate down. wọ́n mọ̀ lọ bí kankan àwọn tó ń lọ yẹn mo wà lórí stage òun lọ. why are you leaving why i'm still on the uh, podium. okay jẹ́ kí n fún ọ lóore ọ̀fẹ́. I give you upon ten minutes. a grace of ten minutes. kí wọn náà lè gba ìbùkún. so you can collect your blessing. n kò lè gba ìbùkún. so that you can receive your own blessing. kí ni ìdajì one thousand. what is half of one thousand naira. Eh? ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. bọ́lá ọba fi ṣe ọlọ́kàn mọ́ sáré bọ̀. If you have it, please come quickly. Kí n tó kúrò lórí stage yìí. Before our father leaves this. Kó mu wá ní o, kó mu wá nìyẹn o, mi ní ìdí kó mọ́ gbà. Mo mu wá, mo mu wá. It's not just a pledge. Kíákíá kíákíá kíá. It is my turn to shine. It is my turn to shine. It is my song. I will arise and shine in the name of Jesus. It is my song to shine in the name of Jesus. It is my song to shine. Yeah, it is my song. It is my song. I will arise and shine. to shine. It is my turn to shine. It is my turn. It is my turn. I will arise and shine in the name of Jesus. It is my turn to shine. It is my turn to shine. It is my turn to shine. It is my soul, it is my soul, I will arise and shine. èèyàn mi kókó ojú mi ni ó ṣe. èèyàn mi kókó ojú yìí ni ó ṣe. tí jésù yóò fi mọ̀ mí gòkè. tí jésù yóò fi mọ̀ mí gòkè. èèyàn mi gbogbo ojú yìí ni ó ṣe. èèyàn mi kókó ojú yìí ni ó ṣe. èèyàn mi kókó ojú yìí ni ó ṣe tí Jésù yóò fi fà mí gòkè tí Jésù yóò fi fà mí gòkè èèyàn mi gbogbo ojú yìí ni ó ṣe. ẹ dìde. shall we all rise. asọ́nà lọ sí àárín agbo. ushers go to their midst. gbogbo àwọn tí ó fẹ́ fi sílẹ̀. those who want to give. ẹ yín méjèèjì sókè. raise your two hands. olúwa bí ọwọ́ mi ṣe ga jorí lọ. as my hand tower above my head jẹ́ kí n ga ju ìpọ́njú lọ láyé mi. let me be above poverty in life. ó yẹ gbàdúrà gbàdúrà gbàdúrà. shall we pray. As my hand towers above my head, let me be above poverty in life. As my hands are above my head, let me be above poverty in life. Let me be above poverty in my life. Yes, Amen. sílẹ̀ o. If you want to drop your own offering, please drop. Mo fẹ́ kí á fún bàbá aládùúrà. We want to pray for our father here. Àti ìyàwó wọn. And his wife. Bọ́ọ̀ bá ti fẹ́ kórí fún ọ. The way you want to be for you. Kò gbàdúrà fún wọn. You bless him in prayer. Ẹ̀nàwọ́ sórí òkè. Please point towards this place. Gbogbo yín. All of you. Gbogbo yín. All of you ẹ porúkọ jésù gbà mẹ́ta gbà ẹ̀jẹ̀ jésù gbà mẹ́ta. call the name of jesus three times power in the blood of christ. bẹ́ẹ̀ bá ti fẹ́ kórí fún yín ọyẹ ìgbàdúrà fún wọn. pray for them. fún mi lómi yẹn. fún mi lómi yẹn. jésù olúwa wá bàbá àdó àtẹwọ kébù yusu tó bébèbè náà owó orílẹ̀-èdè ayé kò ní sọ̀wọ́n fún ọ. ọmọ abudọ́là bẹ́ẹ̀ ní bomi. ọmọ ọmọ abudọ́là bẹ́ẹ̀ ní bomi. pásítẹ́lì ọmọ abúbẹ́ ní bomi. náírà ọmọ abúbẹ́ ní bomi. hírò ọmọ abúbẹ́ ní bomi. orúkọ olúwa ò ní táwọn náà. odò omi omi òkun kì í gbẹ ń bẹ yẹsù tó kébù ń bọ̀rọ̀ torí pé ọ̀dà náà tó ń jẹrẹ mm-hmm. abíyá tó nígbà yẹn kọ́hún náà ló ń wò yìí aláwọ̀ funfun àtàwọn aláwọ̀ dúdú bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tó sàmì yóò dáa fún yín gbogbo ẹ̀yin tẹ́ wá ta mí lọ́rẹ lórí òkè olúwa yóò ta yín jésù olúwa wa ọmọ mi ṣe àwọn kan lóore. God want to bless some people. èèyàn mẹ́ta ni. three of them. tó túmọ̀ rẹ̀ fẹ́ kó ṣe. What I want you to do is. àbẹ̀ o. we are not begging you. five hundred dollars mo fẹ́ lọ́wọ́ ẹ̀. five hundred dollars. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là. dọ́là kì í ṣe náírà dọ́là. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là. five hundred. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là. ọlọ́run kàn ṣe ọ ni. God only wants to favour you. ọlọ́run fẹ́ ṣe ọ God only wants to favour you. kí tó sọ̀rọ̀ ọ̀fẹ́ ló máa wá o. you will come before we share the grace. ọmọ mi yóò dáa fún ẹ. tàṣẹ tàṣẹ làrá sán bá àrà bá ti sán tòun àti náà ni ìjọ tọ́lọ́run ti gbé ọ dìde òkú ọyàn mi kéré tí n bá ní kọ wá síbi kan bọ́ bá ní sẹ́wàá fi lẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ omi òkun ó dìbò ńlá Atlantic Ocean ó dìbò ńlá sọ ọmọ Mediterranean Sea dìbò ńlá sẹ́wù apaboni wàá dìbò ńlá. Amen. ibi tó o ti dé wàá débẹ̀. Amen. lórúkọ bàbá ọkọ rẹ̀ á débẹ̀. Amen àwọn ọmọ rẹ̀ á dẹ̀ ṣe amen. ó dẹ̀ ní sàárẹ̀. amen. ọ̀tá bá bínú sí olúwa yóò bínú sí. amen. wọ́n ní bá ṣe ọ́ lórí olúwa yóò ṣe lórí. amen. orí ọmọ rẹ̀ ò ní gbàbọ̀. amen. tọkọ rẹ̀ ò ní gbàbọ̀. amen. ń gé bèbè yéṣẹ́bù ọlọ́bùbù lọ́jọ́ kìíní àná mo mọ̀ kó gbàgbé tí ọmọ ò tí ì tètè dé orí ọtá bíi ilé mo ti gbàdúrà fún ọ àbí kìí ṣe bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ṣe mo tún gbàdúrà fún ọ lónìí bẹ́ẹ̀ ọmọ bò bẹ́ẹ̀ níbo ni ìyẹn náà tó ọ ìyẹn náà tó ọ ìyẹn náà tó ẹ ọsàn ń gbàgbẹ́rẹ́ ó gbàgbẹ́rẹ́ ó gbàgbẹ́rẹ́ ó gbàgbẹ́rẹ́ gbàjáre gbogbo yín all of you ṣé ẹ ti dá owó yín. you are giving your offering gbogbo àwọn táyì so tí ìgbàgbọ́ pa àìsàn rẹ̀ ti kú o. don't you believe your sickness eh? is gone. ọ̀dà tẹ́wọ́ ẹ mo fẹ́ gbàdúrà fún ẹ. open your hands papa wants to bless you. robike esedu iya agba boori nana di keke ko mo pa ní àṣẹ àṣẹ ìwọ àìrí ẹ bàjẹ́ ìwọ ẹ̀mí ẹ̀mú orí ẹ bàjẹ́ orí ẹ ó bàjẹ́ mi nídìí láti bẹ̀ ọ́ lórúkọ Jésù mo pàṣẹ ìwọ ẹ̀mí àìsàn olúwàbọ̀wí jáde. amen. ìwọ ẹ̀mí àìsàn olúwàbọ̀wí jáde. amen. ìwọ ẹ̀mí àìsàn olúwàbọ̀wí jáde. amen. ìwọ ẹ̀mí ìyá di olúwàbọ̀ wí jáde. amen. bóyá ò gbọ́ràn. maybe you can't hear. o fetí méjèèjì gbọ́ràn. you cannot hear with your ears. etí kan ló fi gbọ́ràn. maybe one ear you can't hear. nàwọ́ sókè ò fetí kan gbọ́ràn fọ́tí kan gbọ́ràn. raise your hand if you can't hear with one ear. sáà gbọ́wọ́ síbi kíbi tó bá ń nù ẹ́. just place your hand on your area Cable, of element. kébù ayé sódòbè mo pa láṣẹ kíyànú ọsẹ láyé ẹ. amen o ò fẹ́ tí ẹ gbọ́ràn máa fi gbọ́ràn. amen. o ò lè sọ̀rọ̀ máa sọ̀rọ̀. amen. lórúkọ bá àìsàn tó ń ṣe ọkọ mọ̀ ṣe ọmọ. amen. ní orúkọ bàbá. amen. tí ọmọ. amen. tí ẹ̀mí mọ́. amen. jésù lọ sọ bẹ́ẹ̀. jesus said so. wọ́n ní gbogbo tí a bá dé olóhùn dé ta bọ́ tó ń tu. oh yes. láti sí lọ lórúkọ jésù mo tú ọ sílẹ̀. amen nínú àìsàn tó ń ṣe ọ́ mo tú ọ sílẹ̀. amen ní orúkọ bàbá. amen. ní orúkọ ọmọ. amen. ní orúkọ ẹ̀mí mọ́. amen. bẹ́ẹ̀ ni kó rí. amen. fòṣégè lẹ́ẹ̀meje pé ìdè mi já. my band is broke my band is broke my band is broke my band my band my band my band my band. kó lọ ṣe kó lọ ṣe ìjẹ́rìí o. share your testimony at the appropriate time. n tí mo fẹ́ lọ́wọ́ ẹni ìwọ oní ìwọ ẹni yẹn ọlọ́run fẹ́ ràn ọlọ́run fẹ́ ràn ọmọ ẹ lọ́wọ́ ọlọ́run fẹ́ gbé ọmọ ẹ̀ sókè ẹ̀yìn mẹ́ta ní five hundred dollar. three people that are supposed to give five hundred dollars God wants to help your children. ẹ̀fẹ̀tí sílẹ̀. now listen. ẹ jẹ́ apàtẹ́wọ́ ńlá fún Jésù. ẹ nawọ́ sí orí ọ̀tẹ̀ ẹ sọ pé bàbá ẹ kàn gbàdúrà fún bàbá bàbá wọn gbọ́dọ̀ sàárẹ̀ wọn pẹ̀ fún wa ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. say three times. amen. amen. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ sí ọlọ́sẹ̀ láàárọ̀ yìí. those of you that want to go to ọlọ́sẹ̀ this morning. tọ́ọ̀bá lówó ọkọ̀ lọ tọ́ọ̀bá lówó ọkọ̀ ẹ dúró. if you have your transport if you don't please stay behind. wọ́n á fi òfìrìgbò kó àwọn èèyàn lọ sẹ́kọ̀ọ́. and the òfìrìgbò be taking to Lagos street this morning. wọ́n á wá dá òfìrìgbò méjì padà torí àwọn onírìbọmi ní àárọ̀ sunday. and they will now return the